الله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه والتابعين له باحسان الى يوم الدين لتعلموا جميعا ان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أدب أفهم الله الحمد لله وبعد ذلك أولي أشي المسلمين nígbà tí aláǹfààní láti ṣàdúà bàtà sí bàtà àti máa bẹ tọ́lá ti sọ wá mùsùlùmí gbogbo kádàrá ọlọ́wọ́ba ọlọ́wọ́ba ti kọ́ bẹ̀ sàbísí ní alùpùpù sánà ọ̀bùrẹ̀ kálíkì sámà wá sí wọ́n àlùpùpù ìdíyẹ olóhùn tó dá sámà sílẹ̀ lọ́nà kọ́ káyà lọ́dún kan ọjọ́ ọjọ́ mùsùlùmí àti àwọn ọjọ́ mùsùlùmí tó ti dé pé ìtẹ́wọ́sùn ni wá àánú àánú látọ̀dọ̀ wa kìí lẹ́gbẹ́ nìkan kan ní násàbù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ nàlá wípé àsúmọ́lọ́ ẹbí ọlọ́run wa àbí fúra wa bá fẹ́ ní yìí alẹ́ nǹkan kan tá a fi síwájú sọ́nà tó wá sí wọ́n mùsùlùmí kò sí nǹkan kan tá a fi síwájú ló bá dé pé àná ọlọ́run sáájú fún wa wọn bẹ lọ́ọ́ nínú àná ọ̀làní tẹ́lẹ̀ náà tá a wá ń béèrè lọ́wọ́ ọlọ́run kọ́lọ́ mọ́ sí ilé wọ̀ fún wa ọlọ́run mo kí wa pé. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Èyí tí ẹnì kọ̀ọ̀kan wa tí a mọ̀ gbọ́ tá a sì dé bùkátà sí ká máa fòrí rẹ̀ lẹ́nu wa òkúta wá wa. Wọ́n náà ní pé ìnáfẹ́ ìlànà kàlámù kàlámù wa ọ̀rọ̀ sẹ́yìn máa ń gbọ́ ó lórí ìdí tí òṣù ọ̀rọ̀ tó kú lórí lẹ́yìn rẹ̀ mọ́ ó náà lọ́kọ̀ àǹkẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ń ráàyè fún Al-Qur'an nínú ìṣẹ̀ṣẹ̀ ayé ọlọ́run ti gbèrò orí fún ìyàtọ̀ ayé ní ó sì ti palẹ̀ máa dáadáa fún ẹjọ́ ìṣẹ̀yà ẹ̀wá nílò kó máa kọ́kọ́rọ́ àmọ́ ọlọ́run ìjọ sọ̀rọ̀ fún ìkọ̀kan wa tí ìtura ọlọ́run àti ọlọ́run kó máa kọ́ níbo Muhammad àtàwọn àwọn aráalé rẹ̀ lápapọ̀ ó gbèdò kó tẹ́ ìbájú òkú tó bá ń sẹ̀sẹ̀ láti fà ọlọ́wọ́ bàbá kẹ́ wọn àtàwọn ará lé wọn. ẹ wá rí ìwọ́n burúkú jáde táwọn yẹn máa fi jọ́sìn fọlọ́ òun náà ní àdáda alẹ̀ ọlọ́mọ sàṣẹ wọn bẹ̀. torí náà bá tún sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì náà ti wà mẹ́. ẹni tí ọba nígbà kọ́sọ́ lọ kò ní gbàgbọ́ sànàbì. ojú ọ̀nà anábì lọ́dẹ ìtumọ̀ ní gbéyàwó ní ìrọ̀lẹ́yìn lẹ́yìn ọmọ ti fi gbogbo àwọn àgbàlagbà àti gbogbo àwọn àbọ̀rọ̀ àti àwọn sísè sọ̀rọ̀ òun náà ní sílẹ̀tọ̀ lọ́fà àbí sílẹ̀tọ̀ làfà ìṣó okùnrin pípapọ̀ ẹ rí ẹ̀sìn wa ẹ̀sìn tí ó pé ó kó gbogbo nǹkan sẹ́nu nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tabala ń jẹ́ àlùsùn náà nǹkan mẹ́rin là ń jẹ́ àlùsùn náà bẹ́ẹ̀ yàrá ti ní mẹ́rẹ̀ẹ̀rin ọgbọ́dọ̀ máa sọ rẹ̀ ní ààyè fún mi. alákọ̀ọ́kọ́ wọn náà ní àkídà tó sáfìyà àkídà ìmánì tí ò sí èmi ti ń bẹ nípa ọlọ́run ipò ńlọ́gà gbogbo nta ní òun nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí ká máa sùn òun nìkan lọ́lẹ́tọ̀ọ́ sí ká máa wà náà lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo kátà ìwà. ẹlẹ́ẹ̀kejì ìbádàtún wáfíkà bí ìfìlà ká máa sin ọlọ́run níbàámu bá náà gbé kalẹ̀ nígbà mo bá nàbí ṣe gbé kalẹ̀. ẹlẹ́ẹ̀kẹta àtàlákò tó yìí káwá ní ìwárí kámọ̀ ìwárí sí gbogbo àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá kámọ̀ ìwárí sí wọn. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa tábà ti yí láàárọ̀ tábà ti sàkárù kan sájà dé bóde kálọ̀ lè ṣiṣẹ́ halal láti ro halal táwa náà ti halal tí wọ́n wá ràn lọ́wọ́ láti rí ọlọ́run bọ́ sí ní rọ̀ kọ́kànlá fi jábọ́lẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn pé àbùkù ti báyìí èèyàn ní yálò sóńnà máa ń rárá tí máa ń ṣẹbọ àbí tí máa ń ṣe bíríà òní yálò sóńnà máa rárá. àwọn méjì ìgbẹ̀yìn yẹn èèyàn máa yálò sóńnà àbọ̀ nítorí pé pẹ̀lú ìyàwó ló fìlà. ẹ wá rí nínú sí yẹn tí jẹ́ mùsùlùmí òdodo torí táwọn ní yálò sóńnà ìdáhùn láti sọ ni pé àwọn mùsùlùmí gidi tẹ́lẹ̀ bá ti jẹ́ mùsùlùmí lọ́gbọ̀dọ̀ jẹ́ àlùsọ́nà ìjẹ́ àlùsọ́nà ìjẹ́ ẹgbẹ́ tábẹ́ ẹ jọ́sẹ̀ náà bàbá wàá rò lọ́wọ́ àjọ yìí ìdí wọn pè ní àlùsọ́nà ni pẹ̀lú máa ń practice sọ́nà tẹ́lẹ̀ practice lọ́wọ́ àlùkọ̀ bẹ́ẹ̀ bá ti wá jẹ́ mùsùlùmí dandan ni kọjá àlùsọ́nà tí àwọn akẹ́lá gbogbo àwọn tí ọ̀rọ̀ yóò fi kílẹ̀ ọlọ́run sábà fìmọ́lẹ̀ rẹ̀ ọba fi hàn wọn ọlọ́run á dúró ní tẹ̀lé. ìdá adágbéyàwó nínú òkúrì ìbádàtún mílẹ̀ ìbádà tó gbọ́ àhẹ́wà ọ̀kan nínú àwọn ìjọsìn táwọn ọ̀rẹ́ súnmọ́ ọlọ́run ọba wọn. nítorí pé àwọn ìjọsìn fún mi tó ní í ṣe pẹ̀lú ọkàn òun náà ní ìgbàgbọ́ rẹ̀ ìgbára lọ́wọ́ ọba rẹ̀ bó ṣe wà yìí náà bó ṣe tó àwọn ọmọ torí lẹ́yìn àwọn ìbáàdà kan bẹ tá a rí kó ń ṣe nínú ẹni sọ̀lá ìbáàdà ni a rí kó ń ṣe inú ẹni asọ́wìn lábàǹgbà rẹ̀ nínú ẹni kéèyàn lọ mọ́kà ìbáàdà wọ̀ sí fi pamọ́ kéèyàn lọ fi sàájì lẹ́yìn kankan òsì nílé kọ́rọ́nù nínú àwọn ìbáàdà zọ́ọ̀nìwá èyí tí ọ̀rọ̀ táà mójútó táà jẹ́ mùsùlùmí lórí ilẹ̀ òun náà ni sílẹ̀kọ̀lá alham ká máa sọ pé ó kú kápá. صلة الرحم عبادة من العبادات الظاهرة نص عليها الكتاب والسنة ìmọ̀ àtọ́kùn ẹni papọ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ìjọsìn èyí tí ọlọ́run bá wà Allah subhanahu wa ta'ala tí ó gbé kalẹ̀ fún wa ká máa fi jọ́sìn rẹ̀ ó sì wà ní Qur'an bẹ́ẹ̀. wọ̀wọ̀ wájibun min al-wajibat dáadáa ní ká sọ ọkùnrin púpọ̀ kì í ṣe ti máa fẹ́ àwọn ẹ̀sìn kan pẹ̀lú pé tọ́ bá ṣe ọgbà dáadáa tọ́ bá ṣe ọ̀lẹ́sẹ̀ àbí. àmọ́ káṣọ pẹ̀lú pípọ̀ dáadáa ni pẹ́jẹ́ pé tọ́ bá ṣe ó jìyà láyé ó jìyà lọ́wọ́. ọlọ́run bá sọ̀rọ̀ fàtà ìṣẹ̀lẹ̀ ìwádà ọ̀gbìn láàrin ṣẹ̀tọ́ ọ̀rọ̀ yìí. ọlọ́run bá ní واتقوا الله الذي تساءلون به والأرحام ọlọ́run ni ẹ wọ́n lọ ha ọba ẹ ti bẹ̀rù okùn obi ẹ mọ̀ jọjá wọ́n lọ bá ní ẹbẹ̀rù ẹbẹ̀rù kọ́mọ́ yìí ẹ mọ̀ jọjá adẹ́gbẹ́ nǹkan yẹ ọ́ pàtàkì ó sì tóbi lọ́dọ̀ ọlọ́run inna Allaha kana alaykum raqiba ọlọ́run bá ní òun ń sọ yín o òun ń sọ yín òun sì ń wò yín òun sì mọ̀ yín òun mọ àwọn tí wọ́n ń so fẹ́ bí òun sì mọ àwọn tí wọ́n ń jà sọ́ọ̀tù nìfà ayẹ̀lẹ̀ kẹrin ọlọ́run ti sọ fún wa pé kábẹ̀rẹ̀ òun nígbà tí kábẹ̀rẹ̀ òun dá kó tí wọ́n ní kábẹ̀rẹ̀ òun obìnrin kó ká mẹ́jọ dá ká má ní kíní yẹ mẹ́jọ mẹ́jọ bàjẹ́ o mẹ́jọ bàjẹ́ o mẹ́jọ ọjọ́ òkùnrin mẹ́jọ ọjà o ìtumọ̀ ẹni kọ́ pàtàkì nínú gbèsè ayé. ìgbàlọ́ wọn wá pé ọmọ ní ẹbẹ̀rù wọn ẹgbẹ́ kan mí tí wàá lọ́dún sọ̀rọ̀ tó ní ìtẹ́kùtẹ́kù tó ní àwọ̀tẹ́kù ní sáà ẹbẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù àwọn obìnrin ìtumọ̀ ẹni pé ẹbẹ̀rù ọlọ́run lára àwọn obìnrin. àdèlílu àtàní ẹ̀rí ẹlẹ́kẹ̀ẹ́ nínú Al-Qur'an nítorí pé gbogbo ti àwọn alùsùn àwọn ìjàmbá àtàbà ń fìdí ẹ̀ múlẹ̀ ìtòkìlì ẹ̀sẹ̀ ni àwọn àwọn akúrò fún Al-Qur'an àwọn ẹ̀rù níjọba ti lẹ́rìí Al-Qur'an ní ìpínlẹ̀ ọlọ́wọ́n bá sọ ọlọ́wọ́n bá ní wọ́n á di ẹ̀rọ̀kọ̀rọ̀bá akọ̀ ọlọ́ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni ìsúnmọ́ yín tí wọ́n jẹ́ àwọn ẹbí yín ẹ̀rọ̀kọ̀rọ̀bá ọlọ́ni fún wọn lẹ́tọ̀ọ́ wọn kí lẹ́tọ̀ọ́ wọn ibi tí wọ́n wọn náà lẹ́tọ̀ọ́ wọn nǹkan dáadáa yóò máa já ìlọ́dọ̀ rẹ sọ́dọ̀ wọn ìtọ́lọ̀ ní gbogbo wọn náà nìyẹn nígbà míì ó lè jẹ́ àmójúkò nígbà míì ó lè jẹ́ owó nígbà míì ó lè jẹ́ aṣọ nígbà míì o lè jẹ́ oúnjẹ kò sí tí ó lè jẹ́ nígbà míì ó lè jẹ́ kó tọ́jú ọmọ ẹ̀ àbí kó tọ́jú bàbá ẹ̀ àbí kó tọ́jú àbúrò ẹ̀ gbogbo jọba sá mú ẹbí sínú rẹ̀ fi dùn sí ọmọ nǹkan òun náà ni ìwọ̀ gbogbo. Sọ́kòtì sọ̀rọ̀ àyẹ̀kọ̀ ti fèsì lọ́wọ́ àbáwọ̀ àbúrò rẹ̀ rẹ̀ lọ́wọ́ àná ọlọ́run bá yọ̀ ń ṣe. wọ́n lànà bí wọ́n mú gánà yóò mú bìlá ìwà yóò mú àfẹ́. gbogbo ẹni tó bá ní gbàgbọ́ sí ọlọ́run tó sì gbàgbọ́ pé bá ìkìyà máa ń bọ̀ wọ́n lè yẹ sọ̀rọ̀ ráfìmá ọ̀yà máa tó kúrẹ́ bí kó tó jáde láyé o. ìtumọ̀ ẹni pé àmì táàmì màgbó onígbàgbọ́ ni ọ́ òun náà ní kó kún ẹbí rẹ̀ kọ́mọ ìjà lọ́wọ́ ẹ̀ àmì táàbù mà pé ọgbà kọ́ padà kú òun lè pàdé ọlọ́run lọ́run òun náà ní kọ́ ọmọ sókùnrin bíbọ̀ ọlọ́mọ ẹni bá gbà péjú àdìsí àmọ́ ń bọ̀ torí pé nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n yanjú ń dọ́nà ọ̀rọ̀ ẹbí wà lẹ̀ ọlọ́mọdé àfẹ́lẹ̀ ń dọ́nà. yàwó Aisha rẹ̀ Allahu anha wọ́n lànà bí ní abrahimu mọ́tà bẹ̀rẹ̀ àṣ okùn ẹbí ọwọ́ sọ̀rọ̀ sí abẹ́ àláràṣẹ́ ọlọ́run ni wọ́n ń sàdúà ní sùn sókè ni wọ́n sọ pé máa wọ sọ̀dà ní wọ́n sọ̀dà ọ̀lọ́ ìwọ́lọ́wọ́lá ìwọ́lọ́wọ́lá mi gbogbo ẹni tí wọ́n bá ti dà mí papọ̀ bá mi dà wọ́n papọ̀ mọ́ ara rẹ̀ ìtumẹ̀ ni pé bá mi sọ wọ́n di ẹrú rẹ̀ báwọn sọ wọ́n di bá mi sọ wọ́n di olólùfẹ́ rẹ̀ ọmọ kọta ayẹ ní bá jákun ẹbí tó bá jákun mi kọta àwòrán ọlọ́run ọjà àdókòó rà rẹ̀ kò ní ra àwọn ọlọ́run gbà láyé ń bí àti lọ. ọkùnrin bíbí ọkọ rẹ̀ ń ṣépè yéé ti ṣàdúrà ọlọ́mọ wa sọ wálé ní ọmọ gbèsè lọ́dọ̀ àwọn ọkùnrin bíi al àwọn ọ̀la wọn kò lẹ́bí jama sẹ́ni àwọn náà kò àwọn náà làwọn tí ẹ̀ jẹ́ dà yín pọ̀ pé wọ́n jọ bí papọ̀ nínú agboolé kan nínú kan. alákọ̀ọ́kọ́ àtàwọn tó ń bí wọn bàbá rẹ àti bàbá bàbá yẹn àti bàbá bàbá yẹn lókè lọsókè náà àwọn ẹbí rẹ ìyá rẹ àtàwọn tó bí ìyá yẹn bàbá yẹn ní ìwáhùn àgbà ìyá ìyá yẹn àwọn ẹbí nù àkọ́kọ́ ẹbí jama ìyá yẹn sẹ́yìn nìkan ní ìbánisọ̀rọ̀ sọ́la ó ní talọ́dà kó wọn ti dáadáa sí ìdúró gbogbo ilé ayé tó bá tẹ̀lé dáadáa tó ń fẹ́ sí òun fẹ́ sí dáadáa sáwọn èèyàn tálábà kọ̀ọ̀kọ́ tó ń lẹ́kọ̀ọ́ kó wọn kọ́ sí dáadáa sí tó àlẹ́bí sọ àlẹ́bí ni òmùkà àlẹ́bí ni ìyá rẹ̀ làkọ́kọ́ ìyá rẹ̀ làkọ́kọ́ ẹ̀kú rẹ̀ wọ́n tó bẹ̀rẹ̀ pẹ̀lú alọ́kàn àlẹ́bí ni ìyá rẹ̀ làkọ́kọ́ wọ́n tó bẹ̀rẹ̀ pẹ̀lú alọ́kàn àlẹ́bí ni òmùkà your mother ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ sí dáadáa sí tàbí wàá kù àlẹ́bí ẹ̀ sọ́mọ àbù lọ́sẹ̀ wàá nínú gbogbo ẹgbẹ́ wà ní ayé ìfipáta lọ́mọ èèyàn tí wọ́n bá níta lákòókò sí dáadáa títí dáadáa láti tó gbogbo níwájú ọlọ́run dáadáa tá a bá ti fún yàrá ó dà kọ́kọ́ ẹbí wa. lẹ́yìn náà lọ́wọ́ kan bàbá bàbá lẹ́yìn náà lọ́wọ́ kan àwọn bàbá bàbá àti bàbá ìyá ìyá ìyá ìyá bàbá sókè lọ́hùn lẹ́yìn náà lọ́wọ́ kan ẹ̀fọ́ àwọn ọmọ ìyá ìlọ́kùnrin àtàwọn ọmọ wọn àwọn ọmọ ìyá brother brother in islam that's wrong brother in god sister rẹ àtàwọn mẹ brother rẹ àtàwọn mẹ lẹ́yìn náà ọkọ rẹ bẹjẹ ìgbọn bàbẹ àbábọ bàbẹ àtàwọn ọmọ wọn àwọn tá n pè ní ọpẹ ẹbí wọn lẹ́yìn náà ẹ̀gbọ́n ìyá ẹ lọ́kùnrin àtàwọn ọmọ ẹ àbúrò ìyá ẹ lọ́kùnrin àbúrò mi àtàwọn ọmọ ẹ bàbá ní kẹ́kẹ́ kọ̀ọ̀kan wa ká máa ń lẹ́rù ká máa kọ àwọn ojú wa lẹ̀ ṣe mọ̀ pé pẹ̀lú náà wọ five hundred. ṣé wá ní gbogbo àwọn tí akàkalẹ̀ yìí àwọn náà ni ọlọ́run bá aláàgbà yìí bọ̀ ọlọ́run bá ní kí ẹ jáde látara ìṣẹ̀ kan ẹ̀jẹ̀ yìí ó ti wọnú ara wọn. ọlọ́run bá sọ fún wa yìí pé gbogbo àwọn tá a wí yìí ká máa ṣe dáadáa sí wọn.

àtẹ̀bí tó dé pé yóò ṣe dáadáa sí ọ̀tọ̀ wá ṣe dáadáa sí ọ̀tọ̀ sórí kọ́lọ̀ méjì lẹ́bí máa ní àmọ́ wọ́n ló bẹ̀rẹ̀ bí kọ́lọ̀ kan náà wọ́n ní ẹbí tó dá wà ẹbí tó dá wà àmọ́ wọ́n tó bá gbé sí yìí ẹbí tí ń ṣe dáadáa sí ọ ọ́ máa ṣe dáadáa sí ẹbí tí ò ṣe dáadáa sí ọ ọ́ máa ṣe dáadáa sí nígbà náà ló tó sokùn ẹbí pọ̀ òṣìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam àdébìnrin àdìwáàfin àdébìlẹ̀ ní sísọ pọ̀ ẹbí pọ̀ wọ́n gbọ́ nwa àtọ̀là mụ wọ́n sọ́dọ̀ gbogbo ọmọ kọ̀tà àwọ̀ ẹni tí so pọ̀ ẹbí pọ̀ òun náà lẹni tí ń ṣe dáadáa sẹ́bí tí ń ṣe dáadáa sí ìsì tún ṣe dáadáa sẹ́bí tí ń fún Yorùbá pé lèmi náà ṣe kíni ní màá wá ẹbí tí ń bá ń fún mi lèmi náà fún ẹbí tó bá nà mí lọ́wọ́ lèmi náà nà lọ́wọ́ ẹbí tó bá da mi tútù síwájú náà tẹ̀lé tútù ẹbí tó bá da mi gbóná síwájú náà tẹ̀lé gbóná eléyìí ni ìròrí Yorùbá Yorùbá lẹ́wọ̀n àbọ̀dá wáyé kẹ́kọ̀ọ́ ìdílé Islam òjijì ńlá Muhammad sallallahu alaihi wa sallam àdébìnrin lẹ́yìn sọ̀rọ̀ wáyé sọ̀rọ̀ ìbìlì mùkáfì àdébìnrin ẹni tí ń ṣe dáadáa tó ẹni tí ń ṣe dáadáa sí nínú ẹbí nìkan ní ń ṣe dáadáa sí àdébìnrin ó dọ̀wọ́ kò sókun ẹbí pọ̀ wàlákin náà lè wá aṣọra ẹni tí ń sọkun ẹbí pọ̀ lọ́dọ̀ ọlọ́run àlẹ́rì ìdá àkọsí àtọ̀rọ̀ ìmúhu wà sọ́la ha òun ẹni tó jẹ́ pé òun ò ní máa irú wà tẹ́bí wù kò sì ní máa irú irú àyè ìtòwò ọmọ fi bá wọn lò ní pé ẹni bá ti dáadáa sí yóò ṣe dáadáa sí. ẹni tí o bá ti ṣe òun ṣe dáadáa ṣe. ìdí wọn jẹ́ agbó yé pẹ̀ òun náà ní pé ẹbí tí o wà òun máa wà ẹbí tí o fún òun máa fún ẹbí tí ìran òun máa ràn ẹbí tí ń fi ti ń fi ti àdáwò nínú àdáwò bá dé òun ní ti ẹbí tí ẹbí tí ọ̀nà lè bá nígbà tó fẹ́ dè yàn ẹbí yẹn sì ní owó lọ́wọ́ kò wàá rà lọ́wọ́ ọwọ́ padà wàá dè yàn nígbà tó wàá dè yàn tán yóò wá àwọn ọmọ jọ yóò wá bàbá wọn náà lọ́wọ́ yóò wá fi dáadáa yóò mọ̀ sí san àìdá àdébìnrin tí wọ́n ń tí yín so kò ó dúpọ̀ bó láti wá sí sẹ́ni bí i bó la ṣe fẹ́ ṣáì láti orí ẹ̀mí wa sí ààbò àlẹ́wò nítorí pé àrọ́hùn oṣù ìlà ẹ̀rí okùn ẹbí ìtàkùn ọlọ́run ọba lọ ta sẹ́rí àwọn tó bá gbé lókè tí a bá wú ju ẹ̀rí ìtàkùn ní díẹ̀ ìtàkùn yẹn tí ó lọ máa ara wọn báyìí tọ́ba ni wọ́n fẹ́ dákan kí ló ṣẹlẹ̀ èkejì náà bá a tó o bá rọra eré ọ̀wà bàjẹ́ tó bá ti dáka ọ̀kan wà láàyè bá a ṣe lọ́mọ́ra wà yẹn mú mo ṣe kàá kalẹ̀ yẹn bọ́lá ọ̀sẹ̀ fẹ́ ká lọ́ mọ́ra wa ẹbí tí táàlù rẹ̀ nípa nítorí pé ẹbí òun náà ni àwùjọ kékeré tẹ́bí bá ti dá àdúgbò ọ̀dà bádùgbò bá ti dá ìlú ọ̀dà tẹ́bí bá ti wá bàjẹ́ ẹni tí kò ṣèrànlọ́wọ́ bẹ́ bí ẹ ẹni tí ń bẹ́ bí ẹ dà ẹ wá ní yóò tún àdúgbò ṣe ẹni tó súnmọ́ nínú ẹ̀jẹ̀ jẹ́ ní sẹ́gbàjẹ́ àmì tó bá pè é tó bá pàṣẹ nínú ẹbí tó bá dáhùn bẹ́ẹ̀ dá àmàlẹ́ èèyàn lélẹ́yìn nítorí pé ó ti dòkó pẹ̀lú àwọn èèyàn níwọ̀nba nínú ẹbí wọn kó wa bá àwọn èèyàn láwùjọ. arákùnrin sáré bá dàgbà Muhammad sọlọ lọ́wọ́ àdùn ọ̀sánlá ó lè ra Muhammad ó ní nínú ẹni kọ́lá bàtà náà sílò mọ́ ẹ̀ pàrọ̀ nàní èmi ní àwọn ẹbí kan o èmi á máa wá àwọn mi èmi á máa tó fún ẹbí àwọn á máa já wọ́n ó sinmi ilé yìí èmi á máa ti dáadáa sí wọn inú ti bá ní èyí fún wọn inú káwọn bá ní wọn ò ní fún mi níjọ́ tí ọba rẹ̀ mi wọn ò ní kí mi inú ọmọ mi lọ́jọ́ ìjọ tó bá rẹ̀ àwọn èmi lọ́dọ̀ lè kí wọn ìjọ bá ní sòro wọn ò ní ràn mí lọ́wọ́ ìjọ táwọn bá ní sòro ìjọ ràn wọn lọ́wọ́ opposite ń tẹ̀mí ṣe fún wọn ni wọ́n ṣe fẹ́ mi. wọ́n á lò wọ́n àléhùn wọ́n èyí àlùn àlẹ́ yìí ẹ̀mí àti máa ti sùúrù tí wọ́n bá ṣe mistake èyí fẹ́ẹ́ ní kí wọn àmọ́ tó fi máa ṣe mistake ẹ eh, àwọn oníṣẹ́ sùúrù pẹ̀lú mi anábì ní ẹ̀yìn káà níbi ká máa kó tọ́ba jẹ́ pẹ́pẹ́ ìṣọ́ yẹn lọ́ba rí wàlá yà záàlù máa ka mi nàlá ìgbà mi rùn àlẹ́ yìí máa dùn tààlà dáadé máa ṣe tó ń ṣe lọ wọ́n máa bá ṣe ẹ̀dẹ́ lọ máa ṣe dáadáa fi jẹ má bá lọ. àbọ̀dọ̀ wọn bá aláwọ̀ ní kò ní kò lẹ́ni tí wọ́n máa dáàbò bò níbi aburú ọwọ́ wọn. dáadáa tí wọ́n ń ṣe yẹn gan-an lórí jẹ́ kíkọ́ ìfọ̀ àwọn ṣe kí ni kọ́kà ọ̀. sọ̀rọ̀ pé ẹbí lágbára púpọ̀ gbogbo àwọn àárí ẹbí jọ̀wọ́ ayé awójú òfin lágbára fún yóò tún lè sọ fún ẹlòmínà kọ̀ wọ́dà lọ́dà lájì èmi ti yá mọ̀ mọ́ ní ti wọ́n mọ̀ wá ti mú ọjà yẹn lọ bí ọmọ wa ò pé ṣé mi nìkan wọ́n sì ní wọ́n gbàgbé mi sínú yàrá oyè wọ́n ní wọ́n dàmí làmú eléyìí bẹ́ẹ̀ ẹ̀ ọ́ da ju kán gbàgbé yẹn sí inú yàrá lọ́gbẹ́ wọ́n pàdé ọ̀dẹ̀ kò sí kankan lọ́wọ́ yẹn ẹni bá ti ní owó nínú ẹbí o ti wọṣẹ́ yóò ti sẹ́ láyé ní yóò lè fún mi láwọn ni gbogbo ẹni tọ́lọ̀ bá ti gbé ga sípò nínú ẹbí àdúgbò àwọn tó wà lè dá sókè iná ni ó fi lè sinmi lẹ́yìn náà àwọn ọmọ tẹ̀ náà tí wọ́n ń ọlọ́run bá aláwo lò dáadáa tó ṣe yẹn sábà bí táwọn aláwo fi dìde látara àwọn tó ṣe ìrànlọ́wọ́ ní ojú àwọn tó bá ń gbé gidi wọn ipe bísíǹsì ẹ̀rọ ṣe o àgùntò kò tó wọ́n bẹ́ẹ̀ o gbogbo ẹ̀mí ẹ̀dẹ̀ níbẹ̀ kò fẹ́ káwọn ló kó tó o eléyìí ò sọ̀kùn ẹbí bọ̀ eléyìí ti wá ni wá nígbà míì àwọn táwọn ń sàlẹ̀ á máa ṣàbòsí fáwọn tó wà lókè nígbà míì àwọn táwọn lókè wọ́n máa ṣàbòsí fáwọn táwọn ní ilẹ̀ lẹ́yìn. àwọn ẹni tí ń jẹ́ mùsùlùmí òdodo lẹ́ni tó jẹ́ pé ipò sọ́mọ́ wà yóò máa ṣe dáadáa. àdìkọ́ jẹ ẹni tí ń jákun ẹbí òun náà lẹ́ni tó jẹ́ pé làánàwò ọlọ́wọ́ bá ti lọ́dọ̀ àwọn àgbà ìtí wọ́n ń pè bọ́lọ́wọ́n ó gbé yẹn jìnnà sí ìkẹ́ rẹ̀ ni wọ́n ń pè ní làánà àlùmọ̀dé ó ẹni ọlọ́run ti ṣépè fún wà kọ́ tó wà fún ẹni tí ń jápọ̀ wí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń sọ lẹ́yìn nínú Al-Qur'an nínú àwọn àyà sọ́pọ̀ tọ́lọ́run bá Allah sọ fún wa yìí pé fàhálà àfẹ́yìntùm ní tawallaytum àǹtùm sílò sàlám ọlọ́run bá ní ẹ̀yìn èèyàn kí wọ́n ti kọ́ sí ọ̀rọ̀ àlẹ́hàmà fún ẹ̀sìn dákùrẹ̀ bí yín wùláyé kẹlẹ̀ ní nàlẹ́ àná ọ̀nà wà aláwọ̀ bala wọn tó ń dákùrẹ̀ bí àwọn tó lọ́n ti ṣe pèlè bí wọ́n àsọ̀rọ̀ mọ̀ wọn àwọn àbùsọ̀ ọ̀hún ọlọ́run ti di wọ́n létí wọn ní gbọ́n tọ́jà má ọlọ́run ti kọ́ wọn lójú wọn ní rí tọ́jà má. ẹ̀dọ́ náà wọ́n ṣe pèlè júùdù olólè olè ṣe pèlè ẹni tí ń jẹ ìbá owó èlé pèlè ẹni tí ń sọ̀gùn wọ́n ṣe pèlè ẹni tí ń jápọ̀ náà ìbá ẹni èkó ìbá àhájọ yìí Buhari ẹni èkó ìbá àwọn ọmọ ẹni èkó ìbá rẹ̀ ó wà mí wọ́n sì ń ṣe pèlè lábala pé ń dẹ́kun ojú. ṣèǹtọ́ ọba burú púpọ̀ àwọn nǹkan tí yóò ṣe tí òfin bangun sẹ́yìn jẹ́ yóò wá kájú ìgbó mẹ́ èèyàn ní káàsì yọmọ wá kẹrun yọmọ bàrẹ yọmọ borí yọmọ bojú yọmọ wá ti bàrà yọmọ tọrẹ tó bá ti gbogbo ẹ̀ka lẹ̀ sáá àdéhùn kan ti wá dáná ní ní ìjọ àlàmídà ìjọ mẹ́lẹ̀ wọ́n máa ń sàmúlì ní fún gbogbo àwọn tí ẹ wọ́n bá ń bẹ̀rẹ̀ ilẹ̀ náà wájú ẹlẹ́bọ̀ọ́. àwọn méjì péré ni wọn ní ṣàdúrà fún wọn ò ní bẹ wọn wọn àwọn pé láàrin wa àti ẹnìkejì wọn ìjà tó jù tó tóbi wájú ọlọ́run gbogbo àwẹ̀ àti gbogbo àwọn tààrà rẹ̀ lè náà òun ìrìn sókè nínú àwẹ̀ ẹ̀dá kò tó ìtọ́lọ́wọ́ bá wa ìtọ́lọ́wọ́ bá aláàbá ti sọ pé láàánà ni àwọn bá ní kẹbí ọkùnrin kaba ìrògùn náà nínú àwọn ìṣẹ́ ńlá òun náà ní ká máa jápọ̀ ẹ̀bí torí pé ọlọ́wọ́ bá ọ ń sọ̀rọ̀ pé òun làánà ń tọ̀ gbogbo iṣẹ́ tẹ̀yẹ bá sọ́lọ́wọ́ ti làánà yàn kì í tẹ̀sẹ̀ kékeré má ó ti dẹ̀sẹ̀ ńlá ńlá kẹbí ọkùnrin kaba ìrògùn náà ẹ̀yọ́ lẹ́tù àwọn ẹbí rẹ tí wọ́n fi ní wọná gbogbo àwọn ẹbí tí ń sóògùn gbogbo àwọn ẹbí tí wọ́n ń ṣe ẹgbọ́n ọmọ àti wọn sákèésì ọlọ́run wà á ń dé àṣírí àtàkàlì àkàrà bíi eré ànábì ó sì ó sì kìlọ̀ fáwọn ẹbí ẹ̀ káwọn wọ̀nà ọlọ́run olóńgbà jùlọ ń tà àṣẹfẹ́ bíi torí pé ilé ayé ìfásitì kò díẹ̀ ni ọ̀run yẹn gangan nílé wa wọ́n á ní dájú wọn nìkan wọ́n dá wà jìjá náà nínú ẹbí bàbá rẹ̀ tún ṣe bídíà lọ́wọ́ náà bàbá ẹ̀ tún ṣe lúfi ní ti dáníà sàdìríyà ní ti gálàbí ń tún ṣe wọ́n ṣe bá wọ́n ṣe bá ọdún ẹ̀yọ̀ gbogbo téèyàn bá ń ṣe tọ́ba ti jẹ́ ẹ̀ṣẹ̀ a máa sọ fún àwọn ẹbí kan sílẹ̀ káwọn máa dìyà ọlọ́run lọ́lọ́run ti sọ fún àdébùkú ká àdébùkú kí lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ sallallahu alaihi wasallam nítorí pé èmi ò rí ìfẹ́ tẹ̀yẹ̀ lé lẹ́yìn ọmọ wa wò wọn àti òfò wa wọn lọ ọbẹ̀ nílé àwọn òbí ẹbí wa àtàwọn bàbá wa ìyá wa àtàwọn ẹbí wa àbá ti lọ lé wọn ẹgbẹ́ ìyá àti ìyá tó lè mú ìyá tó bí àwọn ẹgbẹ́ rẹ̀ ọwọ́ láyé ìyá ìyá mi rẹ̀ ọlẹ́gbọ̀n ó sì wà láyé bàbá ti wọ́n wá dùn wọ́n sá wùwé kí ní ọ̀dà àdá báyìí wọ́n fi kọ́ wẹ́gbúwé oní bàbá èwo lélẹ̀ yìí ọ̀dà wíyí abálẹ́lì kí ni èwo ló sì wọ́n lé o kèsè pé wọ́n lè gbẹ́ ni o tí ń sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ kílíà wọ́n jọ ẹ̀bù àníyà dóbi àdìsẹ́sẹ́ bàbá yẹn lè gbẹ́ yẹn ìyá mi wà láyé ìyá tiwọn náà wà láyé ẹ̀gbọ́n tiwọn náà wà láyé ẹ̀gbọ́n ìyá wọn mo wá sọ fún bàbá wọn ní kíní ìyá rẹ̀ fún òde yìí iṣẹ́ kí lòun ṣe bàbá ní à ah, àbá àbálógún mi ó ní dáàbá fi ṣe kọ́lé bá wọn pé àṣírí ọmọ ẹ̀kọ́ àṣírí ti kú sẹ́yìn bí àjòkó náà ṣe yẹ́wọ̀n pé èrè kí ni wò ṣiṣẹ́ tọ́ba ṣiṣẹ́ ẹ̀rẹ̀ lábá kú lè ṣì àbí ẹ̀ṣẹ̀ lásán ni orí kú ni kò sí kẹ̀kẹ́ mẹ́rin kí àwa ìyẹ̀sẹ́ káfẹ́ lówó káwá lọlẹ̀ ìgbégu inú àwa àdígbì tálọ́lọ́rì jù táwọn òṣèlú wọ́n làpẹ́ ní sàlámúná pẹ̀lú ádámà káàbá sí òun bẹ́ẹ̀ máa ṣáàbì òun máa kò òun bẹ́ẹ̀ lórí fún ọmọ náà ọwọ́ rẹ̀ lẹ́jà rọ̀ lọ́jà inú rẹ̀ jà àtiwọ́ tálọ́lọ́rì jù kọ̀wá wọ́n lọ pẹ̀lú àlàmà ní wọ́n lọ pẹ̀lú kíni pẹ̀lú ẹja orí ìmúta ní kan nílẹ̀ tí wọ́n ní amẹ́gbà ọ́fíìsì lọ́wọ́ wọn.

káwọn ẹgbẹ́ ọ̀fẹ́ dúró gan bọ̀ lágbára àti ìgbà yẹn lẹ̀ ọwọ́ lóhùn lọ́wọ́ fi sí mẹ́rẹ́ àti ọmọ fún jẹ kíkọ́ àgbà wò. nítorí ọ̀gá ta náà àti yẹn yé. àwọn tí ọ̀fà ti èyí ó kà máa dààmú bẹ lókè ọ̀nà bàtà nkùnrin la bá ń bẹ̀ àgàbà àwọn kan wọ́n àwọn wọ́n àtọ́ yẹn. Ẹ̀wọ́n dànù mo ní bàbá wọn ní Jésù náà lẹ́sẹ̀ sí Mùsùlùmí láti one twenty years láti fi wọ́lá mi kàlà ọlọ́run ní gbà ọlọ́run ní gbà láti rí kàlà. Nítorí nítorí tó lágbára àti fífún wa ọlọ́run ní gbà kẹ́ gbàgbé nǹkan bí o ṣe é fún yín yàtọ̀ fọlọ́. Nínú àwọn jẹ́ Mùsùlùmí. Nínú àgbàrá Mùsùlùmí ẹ̀yà mójú náà wẹ̀ sí wa o. àkọ́kọ́ olè tá a ṣe wọn eléyìí jọ eléyìí kọjá àmú ọláṣẹ àmú ọlásọ àmú ọlómi àmú alógún ètò gáàjù ní kábà kábà wọn kábà wọn kábà wọn kábà wọn kábà wọn wọ́ débi yìí pé wọn ò ní wọlé ní. ọjọ́ ìṣẹ́ àmọ́ gbogbo àwọn ẹbí wa kọ́ ló ń sábà sọ ọ́ ìjọba ti lọ sọ́ọ̀tì wọn ẹgbẹ́ wa ni pé sọ́ọ̀tì ni kò sí kankan bẹ̀ ó ti ti padà wálé kò sí kankan bẹ̀ kò sí kankan bẹ̀ orí ibú lọ́wọ́ bẹ́ẹ̀ la ilaha illallah ilé ìlọ́gbà náà ẹlẹ́gẹ̀ẹ́jì ẹlẹ́gẹ̀ẹ́jì lẹ́yìn táwọn fún adébí ibrahim fún bàbá yàrá adébí sábà wọn sàlám yá àbàtì ní màtá àbùrù máa yẹ sùn wọn àyùn fún àyùn àkàṣe à bàbá mi kí ló dé tó ń sin tí ògbọ́rọ̀ tí òyìn náà ògbọ́n ń tọ́sọ kò sì rí náà ibrahim ń bọ́ ọgbọ́rọ̀ bàbá yìí sọ̀rọ̀ àbá àkọlẹ̀ ti sáyé àbọ̀sẹ̀ gbìyànjú jẹ́ àwọn náà máa bọ́kọ lọ àwọn òbí wa sọ bí àbá àtọkùnrin ní kinní tó ní àtìlẹyìn ọmọ ọkùnrin olóògbówó kò dín bàbá tó yẹ wá lọ́nà gbó yẹn tó ní kinní yìí ẹ bá ń lò yọ̀ dà fún yín kọ̀dá fóònù náà lójú òjò kò sí inú gbóná o ọ̀rọ̀ yẹn kí dàgbà bàbá wa dà fún yẹn inú gbóná yẹn màgbé yóò wà lájà ní ní banana island yóò wọlé ẹ ọlọ́mọdé àgbọ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ya kèbèrè yọ kọ́kọ́ gbọ̀ èyí ò lè di kèbèrè láì gbọ̀ ọlọ́mọdé wa dàgbọ̀ ẹ̀jẹ̀ mú lọ́wọ́ ẹ̀mí wa lábàlá yẹn ẹlẹ́ẹ̀kejì jẹ́mà ó ní pé alọ́ lè tara bọ́sẹ́ a máa ṣiṣẹ́ a máa làágùn a máa dààmú tábà wá pa ó nàta tábà pa á tán àwọn àbùsọ̀ níbẹ̀ bọ́ọ̀ bá bùfẹ́ bí wò lówó bọ́ọ̀ máa jẹ́ ọ́dà sẹ́ni nínú dúkìá rẹ̀ kọjá fún ọ̀la ẹni tó dáa fún ẹni tí ń bù tí ń bù nínú dúkìá rẹ̀ fẹ́ bí. torí ọlọ́wọ́ ọba ò sọ pé wọ́n bọ̀ ṣiṣẹ́ wọ́n bọ̀ làágùn aláwọ̀ sọ fún wa pé wípé wọ́n gbọ́dọ̀ bọ̀ ṣiṣẹ́ kán tó lẹ́tọ̀ọ́ sí dúkìá rẹ̀ aláwọ̀ sọ bẹ́ẹ̀ nígbà aláàkàtọ̀ ni pé ó ní wàá di ìrẹ̀lẹ̀ kórìíba kápá òkú tẹ́bá ti kójọ tán ẹ̀sì mú tẹ́sí fún ọmọ lọ nílá ìwọ ló ṣe wàhálà àmọ́ ọ̀kan dáná tó orí ìtò funfun yẹn bó ṣe jáde nínú dúkìá rẹ ó lè dúró di alájẹ́nà ọ̀nà lè fi sinmi alájẹ́nà ọlọ́run bá ń sọ ayé àgbà wọn yẹ sàlú ní kàmáda yóò fi kú ọlọ́run ni wọ́n bá wọn bá wọn lẹ́sẹ̀ sọ́la ipò tá a bá ti rẹ̀ lówó lọ́wọ́ bó láti máa ná fún mi máa ń bá fún mi nà káyé ọlọ́run bá ní gbogbo tẹ̀ bá ná lóore ẹ̀rí dáadáa rẹ̀ àmọ́ wọn dẹ́rù náà fún fáìlì wáìlì dé àwọn ìyá yín àti bàbá yín alákọ̀ọ́kọ́ wọ́n akọ̀rọ̀ bíi tàwọn fámìlì yín tí fámìlì rẹ̀ bá ti máa jẹ nínú owó rẹ̀ bó ṣe kó kéré tó kò ní dàbọ̀ òtí òtí ti ábì ẹni tí ti lọ. sọ̀rọ̀ pé ọlọ́wọ́n bá ní owó tẹ kó jọ ẹ bá wò bí àwọn ẹbí gbọ́dọ̀ gbà yẹn àwọn náà jáde lẹ́yìn náà wọ́n akọ̀rọ̀ bíi ẹ̀ tẹ̀ wá fáwọn ẹbí. wọ́n yà sá ma ó sì wá kan ọmọ òrùka ẹbí rẹ̀ gbọ́dọ̀ máa sọ́fà kọ́ ọmọ wá fún ọmọ òrùka lówó. wa ọ gbọ́dọ̀ dájú àbúrò rẹ̀ ọ wá ya fún yàn lówó lórí tàmẹ́ta ìgbé àrọ ni afọ́júwì owó tó fún ẹbí rẹ̀ ọlọ́lá jù lọ fẹ́ fún bàbá àrọ àtàkójú lọ. ó ní ìyá rẹ̀ tó bá bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn ẹbí lẹ́yìn náà lọ́wọ́ kan ọmọ orúkọ lẹ́yìn lọ́wọ́ kan àwọn ẹbùn mi lórí ọlọ́. ìsí àgbọ̀yé bẹ̀ ni pé ọ̀n máa rú dálẹ̀ àwọn ọmọ òṣèré rú dálẹ̀ ni ọlọ́wọ́n máa sọ ẹlẹ́ẹ̀kejì yóò máa pọ̀ sí ẹlẹ́ẹ̀kẹta ọ̀ fi wàhálà láyé mi ọ̀ wà lọ́dẹ sí mi níbo ọ̀ lọ́dẹ sí mi ní inú àlùjẹ́ náà ọlọ́wọ́n lọ́wọ́ ọlọ́mọdé àti ọlọ́mọdé àlùjẹ́ anábì ní ẹni tí máa ń jẹ́ akọrin bí kò ní wọ àlìjẹ́nà kò ní wọ bó kò ní wọ àlìjẹ́nà ẹni tí wọ́n sọ pẹ̀lú ọmọ oníwọ̀ ẹgbẹ́jẹ̀ àárò pé ìrún àtàwẹ̀ nìkan lẹ́wà àlìjẹ́nà anábì ti júwe gbogbo ọ̀nà mọ́wà ìsì máa ń súnyà ọ̀rọ̀ ẹbí máa ń súnyà àmọ́ òní yóò sú ọ bóòtú ọ̀rọ̀ ẹbí ń kẹrùn wọn tẹ̀síwára tọ́ọ̀rọ̀ ẹbí ń dìde lóbi tọ́ọ̀rọ̀ ẹbí ń ka Kùránì

tí gbogbo abá ṣe tó ra ká àǹtí wọ́n sì wá ká ìlú sí yàrá. ó kéré ti ìdùnnú túláàsì àwọn ẹ̀rín túláàsì ó ṣe kí ni ọwọ́ àbúlé máa rí tí ọ̀rọ̀ rẹ̀ òfin nínú ìtumọ̀ lọ́dọ̀ ẹbí sínú ẹbí bá ń dùn inú ìtumọ̀ náà máa dùn tọ́nà bá torí fẹ́ bí ọgbà tó wọ̀ lọ́dọ̀ ìtumọ̀ yẹn ìgbà náà ló tó jẹ́rú ọlọ́ ọwọ́ àkọsí pé bárakà láwùjọ bàbá wa dẹ́yìn ọmọ sàdúrà fún ọlọ́run ilé tí ìbò láàbí kọ ọlọ́run mọ́jọ owó mọ́tò sí àbúrò mẹ́ra ọlọ́run mọ́jọ ọba yẹ o mọ́jọ ọkọlù mọ́jọ wọn kọlù o sọ ọmọ tó ń sẹ ọmọ kò sí mbẹ bọ́ọ̀ bá ti ń lè e ṣe oníbò rẹ ti ká mọ́jọ ọlọ́run kèé ṣe pé ìjọ tí inú rẹ ti bá ń dùn nínú rẹ máa bàjẹ́ àyè lára ẹbí bọ́ọ̀ bá ti lára ẹbí gbàdọ̀ lára ara rẹ ni lẹ́yìn náà ìjọ ìbànújẹ́ bọ́yá ọmọ rẹ̀ kú àbádáwò kan bá ọgbọ́n ọmọ sọ fún wọn pé à tí wọ́n sọ fáǹtì wọ́n sọ fún bọ̀dá títí wọ́n ti bá wọn láàárọ̀ yìí ẹ̀yin náà lọ ẹ̀lẹ́ wò wọn ẹ̀ wà láàrin pọ̀ àgbàfà ọ̀pọ̀ tí wọ́n sọ fún wọn ni pé ẹbí tí ti dáadáa sí ọ ọmọ ti dáadáa sí ẹbí tí ò ti dáadáa sí ọ ọmọ ti dáadáa sí ọ

obìnrin eh, oúnjẹ ni wọ́n ń dòbẹ̀rẹ̀ o kẹfẹ́ oúnjẹ yọwọ́ àgbà láti yọwọ́ àgbà ah, ah. arákùnrin yìí bá lé lé tó lájọ ìlà torí tí wọ́n ń sẹ́nu ní nípa rẹ̀ ó ṣe kiri kọ́ka o kọ́nà wọn fẹ́ lò ó lọ́gbàdà wá túbá ẹni tó lè bá nínú àwọn ẹbí pé kọ́nà ọlọ́wọ́ tí ọ̀nà ọlọ́wọ́ yọ tó máa ń tẹ bá wádọ̀ rẹ̀ ìwọ́nà lọ́wọ́ ní wọ́n pè ní Islam nígbà náà fi dé bákà gbogbo àwọn ẹbí tí wọ́n lé jáde lẹ́yìn ọdún kẹwàá àdébí ní gílẹ̀ rẹ̀ wọ́n ṣe fún yín báyìí wọ́n ní àǹtà kẹrí mọ̀ wọ́n kún àkù kẹrí mi alákọ̀ọ́lẹ̀ ni ọ́ bàbá alábùláyì náà alákọ̀ọ́lẹ̀ ìyẹn dáadáa la mọ̀ ọ́ àdébí ní ọwọ́ ti tẹ̀ ilé mi ipá mi ti kà yẹn lé ètò ààbò wọn á ń tóbi tó lọ kọ́ ẹ máa wá lọ ọmọdé ọ̀dá yín gbogbo amúnú tẹ́sẹ̀ fún mi èmi fi ṣe padà sẹ́yìn bá ń pẹlẹ̀ láàrin sunna ni àwọn sunna táwọn máa ṣe kíni táwọn ọkọ̀ ṣe ọwọ́ á ní ẹ̀ ẹ́ jà sí ní kú ni wọ́n àti bọ́dà rẹ̀ àwọn ẹbí kan bẹ tẹ́lẹ̀ wọ́n ti wọ́n ni ọlọ́mọ lórí ikú jọba lẹ́yìn ètò sọ́nà ọba tó ó ṣe ń darú lẹ́yìn náà èèyàn ọmọ wa máa lọ lè wò tọ́ba rẹ̀ tọ́ba rẹ̀ bí sẹ́rí lásìkò yìí bẹ́ẹ̀ bá ní mánì yóò lọ́rọ́ pírẹ́sà wọ́n ní ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ bí máa two two fifty one seventy tàlókù tí wọ́n máa pè ẹbí ni wọ́n máa pè òní ìdí kí wọ́n lè sọ fún ọkọ tó sẹ́ni owó òní ìdí kí wọ́n lè sọ fún ọkọ tó sẹ́ni kíni ó tó sẹ́ni owó ti mọ̀ pé ìyàwó àbúrò rẹ̀ tó fẹ́ rọ bí òun gbogbo ilẹ̀ fẹ́ rọ bí nínú ẹbí yín. ẹ̀sùn ìjọba lẹ́yìn ìgbà tó bá tẹ̀lé owó tán fọ́nmọ́ tó máa ń ṣe nẹ́fìlà ó tún wá ṣe dùá wípé tó àbúrò mi ìyàwó rẹ̀ ń sí ìtàn ọlọ́mọ bíọ́ ọkọ sọ̀rọ̀ o bí láyọ̀ o. ìwọ tó ń yìí sọ pẹ̀lú wọ̀ ẹbí ẹbí bẹ travel abroad ó ti gba visa gbogbo owó tíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì ẹ gbogbo alára àmọ́ bí erí ń bọ̀rùn lọ àmọ́ kí jọ́gbẹ́ ìbò bí sẹ́nu lọ sí ń bò lọ yẹn lọ́rùn alọ́wọ́ tó ń bò lọ yẹn ó lè jẹ́ pé òun ní wọ́n padà ìfá ìjọ ọmọ tẹ̀lé àlọ́dà tó ń bò bẹ́ẹ̀ gbogbo lẹ́yìn bá ti lòmí gbé bọ́ọ̀mù ọ̀bùn ọmọ ṣe bí ọmọ ọ̀bùn ọmọ ṣe tó ti jẹ́ pé iṣẹ́ bí ìbáàdà ńlá kan ní sẹ́yìn wọn lójú ń ṣe. tọ́bọ̀ rẹ̀ abọ́lágbo ájúwe prophetic medicine fún agbẹ̀lọ́ síbítù amọ̀lọ́lẹ̀ wò akókòlò àtàn òbí àtàn bílẹ̀. tọ́bọ̀ jẹ́ pé wọ́n wá gbé kó lọ síbítù wọn ní tọ́ bọ̀dá o àbí màmá wà bá ń tí o àwọn tó ń sọ ní tọ́ ibi àwọn lè gbìyànjú lẹ́yìn. àdídá àdí àníṣe lẹ́yìn rẹ̀ àdí àwọn àgbẹ̀ tí mọ́tò lọ́dọ̀ àbọ̀ rúkìá gbogbo àìsàn tí wọ́n bá wò jùlọ síbítù kùránì náà wò wọ́n máa ṣe rúkìá fún afarabalẹ̀ àjòkótì àbáwọn rúkìá lé ní kẹ wálẹ̀ méje àbí kẹ wálẹ̀ mẹ́jọ àbí kẹ wá sí ìṣòro ìgbádùn ẹ wá pín kódà mọ́ndé tó wẹ́ǹdé èyí ni ó àǹtí ẹ tọ́sídé tó sátọ̀dé ẹ̀yìn lọ́kàn fẹ́ẹ́ máa ti ń darí ibi sẹ́kọ̀ọ́ kẹ wá gbé ẹgbẹ́ lọ jama wa pàtó torí pé ìtọ́ ṣẹlẹ̀ sẹ́bí yẹn kó lè padà ṣẹlẹ̀ sí wọn náà wàláì gbogbo àwọn ọ̀rẹ́ tó bá dójú ẹ̀ tán kò ní rọrẹ mọ́ ẹbí nìkan ní òkú wàlá tó bá dójú ẹ̀ tán gbogbo ọkọ̀ níjẹ wàlá àwọn onírẹ́ nìkan tán ẹbí rẹ nìkan ló kù tó kù wọ́ ọlọ́mọdé ara ìdásẹ́yìn bá sọnù táwọn ará àdúgbò bá wáyà mọ́lẹ̀ kankan ní bọ́ọ̀ máa bá ti lọ́yìn. àwọn ẹbí rẹ ni wọ́n máa dààmú káàkiri ọwọ́ akú oyè òkú nígbà òkú sí ibi tó òkú sí yẹn gbogbo àwọn abẹ́ẹ̀jọ́ ń gbé fóònù ta ni wọ́n kọ́kọ́ máa pè fóònù àwọn ẹbí ẹ̀ kọ́ ọmọ wa lóde ẹbí sọ́mọ wa ara lè sọ́fẹ́ wa ara lè ndị bá ń dẹ́kù ẹbí ọlọ́run ọgbọ́n ọ̀rọ̀ láyé yóò sì wa lẹ́yìn náà a máa sàmójúkò fún ẹbí sẹ́rí níta dé yìí gbogbo wa pátápátá láàánú lè fún àwọn ṣe bẹ̀ èèyàn ni wá gbogbo àná làá máa bínú sórí gbọ́dọ̀ bí ọdún lára ẹbí ntí ànábì sọ fún ọ ni pé fọ́ ti àmójúkò òfin wọ̀lìyá fún wọ̀lìyá fáwọ̀ ọlọ́run bá ní ẹ sàmójúkò òfúnra yín ẹ sàmójúkò òfúnra yín ètò ti ṣẹlẹ̀ láàrin ní ẹgbẹ̀gbẹ̀ aláàtò ìbúná ayé ìdúgbò ọlọ́run lẹ́kùn ṣé ẹ̀fẹ́ kọ́lọ̀ ọgbọ́n ṣàforí ìfẹ́ ìlànà kí ni àgbọ̀ yẹn bẹ̀ tọ́wọ́ bá ti ń ṣàforí fáwọn èèyàn ọlọ́run ó ṣàforí fún ìwọ náà àwọn tó wá tóbi nínú àwọn ẹ̀rẹ́ ìyá náà lẹ́bí rẹ̀ lọ́wọ́ dé tọ́wọ́ dé tọ́wọ́ ní sòríà àwọn ni máa ń mọ́ sáà ti mọ́jú lè kúbà tábà lọ wọ́n ti wá àṣírí okùn ẹbí nínú mọ́sálásí níjọ́ alárùbàkọ́ níjọ́ alárùbíà níjọ́ wẹ́ẹ̀dẹ̀. bí wọ́n ṣe ti wá àṣírí ẹ̀dá wọ́n ti mọ́gìrì torí lẹ́yìn àṣírí náà bẹ̀rẹ̀. wọ́n sáré arákùnrin méjì kan tí wọ́n lọ lè bára wọn ẹnìkan kú níbi ọlọ́lẹ̀ bá ẹnìkejì níbi mọ́sálásí náà wọ́n wá ń dì mọ́ra wọn fá wọ́n wá ń sunkún nígbà wọn wá kírun ta ṣẹ́ẹ̀tì wá pè é pé kí ni parí lẹ́kùn nígbà tí parí wá sí. ó ní ẹni tó wọn lọ lè dì máa yẹn ó ní àbúrò bàbá wọn ọdún kẹwàá náà wọn níjà. òun wá wò lọ́ọ̀kan mọ́tíláàdì òun náà wò ó àwọn náà méjì wá ń pàdé bóun ti dìde báyìí òun náà dìde wọ́n jẹ́ wọ́n tó wà sí. èyí tó wá ga ìlú mẹ́rin bí wàá dìjọ jimá ẹ̀yà lásàlẹ̀ ọ̀kan nínú wọn pe ṣéwù pèsè àwọn àlekùn ó ní wà àlekùn sọ̀rọ̀ tani bá tó sọ̀rọ̀ ó lè mi sí ẹgbẹ́ ìrọ̀rọ̀ lọ́wọ́ wa nílò àlárúbà ni ó ní wọn kù mí tí mo dì má nílò àlárúbà mi abẹ́gbẹ́ ìbò báyìí nítorí àlàbẹ́sì àtòkùnjọ́ mẹ́sì aláwọ̀ ṣé ìwọ náà wàá gbé tiẹ̀ lọ bẹ́ẹ̀ àbò nígbà gbogbo lọ bẹ́ẹ̀ alẹ́ yìí náà ní kí wọ́n yá ara káàdì gbogbo àti mi ìjà wa ti tán kódà mi ìyá gbàgbé ẹ̀ kódà lórí ń bá yá ìjà ìjà tó bí ìgbé mọ́mì àwọn ìnáwó stop to you again ọlọ́mọ sọ lórí ikú mọ̀mẹ́ ẹ̀dọ́dọ́ àdídájì àti kẹ̀yìn sí àìsẹ́sìn ní jẹ́bẹ̀rẹ̀ téèyàn bá lẹ́sìn yóò da nínú ẹbí yóò da nínú ara yóò da ládùúgbò. sẹ́ni tí ó ní ìyá àwọn oníṣẹ́ o sẹ́ni ìlọ́mọ ẹ̀sùn fún ẹbí wọ̀ ẹni tó ní bàbá àwọn ẹbí wọ̀ lọ́nà lọ nínú àwọn dáadáa á máa ṣe sùúrù tá a bá pàdé ẹbí tó láti nà. ó ti wá ń ó kó òun fẹ́ ṣiṣẹ́ ó ti fún ní two thousand nípa rẹ̀ ká ẹ̀ka ẹ̀ka déètì ní orí lúmọ́ ọmọ ti kóṣù mẹ́ta yóò lè yọjú ẹ̀ ọlọ́run ní wọ́n tán lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló gbé ọkàlẹ̀ wọn ló gbé ọkàlẹ̀ wọn wáyé ẹni lápadà sí ọ̀rọ̀ àwọn ọjà kan ní ọba mọ́tò sọ́ọ̀tù kí ni kí n tó wá sí ọ̀dà pé bá tó lè yá mi lé mi kò sí ìdá sí ìrọ̀wọ́n padà wọn ó tún yá náà nìyẹn tọ́ba ti wà lọ́wọ́ ló tún yá ni sọ̀rọ̀ òun kún fún sálọ òun kún òun là. lẹ́yìn náà àwọn ẹbí mi wọn a máa lára orin tọ́ba ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́dá òbọ̀ wọ́n mọ̀ wá sí dáadáa sọ. tọ́ba dáadáa kò léyà ó bẹ̀rẹ̀ ránṣẹ́ wọ́n dáadáa kò àwẹ̀ ó bomi ní kẹ̀ránṣẹ́ gbogbo tí máa ń ṣe pátá láburú wọ ọ̀pọ̀lọpọ̀ faburú kó fi pààrọ̀ ẹ̀ ẹni ní ẹ̀kọ́ ọ̀dọ̀ fún ọ̀sọ̀ mọ̀ ẹ̀rí pọ̀. lẹ́yìn náà ọmọ wa dúró ká sẹ́ni tọ́wọ́ wá bẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa lé nìyí wọ́n ń kírun wọ́n ń gbà wẹ̀ wọ́n ń borí wọ́n ń bojú àwọn wòlé lẹ́rẹ́ bí. àdáwò ṣe mẹ́ lè mi sọ pé ọkọ̀ ní bẹ́ẹ̀rẹ́ bí ìyàwó ẹ̀ oyé àbíkí ìyàwó wọn bẹ̀rẹ̀ bí ọkọ rẹ̀ àbí kí arákùnrin yẹn kò bẹ́ẹ̀rẹ̀ díẹ̀ kò sì bẹ́ẹ̀rẹ̀ bí ìyàwó ẹ̀. ẹ àdéhùn ń bẹ láwọn ilé kan kó ní wọn jà ṣe àgbàbọ. ilé tí wọn yìí wọ tí ẹbí ọmọ wọ sílé aláàánú níbẹ̀ ṣé àdó ọlọ́wọ́ bá sọ̀tà lẹ̀ síbẹ̀. àlejò tó bá ti bá inú ẹbí àlejò yẹn ọlọ́wọ́ bá àlá ọbẹ̀ dání wò lára ẹ̀yìn o. àlejò máa ń tán ẹ̀yọ́ nínú alẹ́mi tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àbíjọ́ ìṣe àmọ́ fọ́mọ sàkọ́jà àlejò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa wọ́n yìí sábà fẹ́ pẹ́ lọ́dọ̀ wa nítorí àìmáa ṣe dáadáa àwọn ìyàwó wa tí wọ́n bá ṣe jòkólẹ̀ yìí ipẹ́ lómi ọ̀káyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ni ó ti sá ìdíjọ́ tí ìyá ọkọ ẹ̀ lò ìyàwó ẹ̀ lómi ni ó ti sá ìdíjọ́ tí bàbá ọ̀rẹ́ wọ́n fẹ́ lò wọ́n sì ní ojúlà àkọ́ tẹ́ kàtó tẹ́ni tó o bá tẹ́ni tó o bá tẹ́ni kò tẹ́ni tó o jòkó lélẹ̀. ẹ rí ayẹ tí ọkàn sọ fún yín pé ẹ aláàjì ẹ mo fẹ́ mọ wá lọ náà nù àárọ̀ náà ló dé o olóhùn ẹ máa lọ́rọ̀ lẹ tí ò sí ọ̀dọ̀ Ibrahim ní ànàgbájà ni mo sọ fún pé mo fẹ́ jẹ́ sí èsì fẹ́ sẹ̀ èsì ìdí pè ní ẹnìkan kan ò sì pè yá nígbà yá ojú rẹ̀ lórí pé ah, ojú ajé àárọ̀ kò ṣeé wò aládàáwò bàbá ìyàwó bàbá ọkọ tó bá ti wọnú lé mi ẹ̀rí bá di ayé ó dèvẹ́lẹ́pù àárẹ̀ mi ó dèvẹ́lẹ́pù àárẹ̀ adáǹbẹ̀lẹ́ ọkọ má jẹ́ àtàfà tẹ́ńtà wọn ìtàǹbẹ̀lẹ́ ọkọ torí mi ò mẹ̀sìn tó gbà tó òfin lè ka kọ́mọdé ti ya ọkọ ìyá ọkọ rẹ àti bàbá ọkọ rẹ ọmọ pé dáadáa tó ń ṣe sí wọn ọkọ rẹ ló fi kí ni ọmọ rẹ̀ lọ́dẹ lọ́mọ rẹ̀ ó di lálùbáríkà kò sẹ́ni tí ó ṣe dáadáa sí ìyá àdìdẹ̀ ní dínú nínú kò sẹ́ni tí ó ṣe dáadáa sí bàbá tiẹ̀ dínú nínú tí ó yẹ bá ti dùn nínú ọlọ́wọ́ lù síyàwó náà àmọ́ wa kò wẹ́ẹ́ ní sí kò sí dọ́kítà yìí pẹ̀lú pé màmá ń sẹ́dí àwọn àlejò kan bẹ́ẹ̀ dé yẹmọ gbà tí wọ́n máa sọ pinpin yín wọn ò ní màgbé nítorí wọn lẹ́sẹ̀ pàdé ẹ̀yìn gan láti náà rẹ̀ lẹ́sẹ̀ ẹ̀yin wá nígbà bàbá àti ìyá lẹ́yìn ẹ̀dá gba adìẹ fún wa táwọn ha. yìí wà wọ́n báyìí wọ́n àti márùn eléyìí abájọ ẹbí wọn ti máa tẹsán sí ilé láti jọ mi náà ah, àwọn yìí. sórí ìwọ bọ̀ wo tí wọ́n sọ yẹ dáadáa tí wọ́n fẹ́ sin ọmọ ṣe kí ni kí wọ́n máa ṣe. lẹ́yìn náà àwọn afáà ní ìdàkàdà kọ̀ọ̀yìnbù kúlẹ̀bà ọwọ́ á ní ẹbí kan náà wọ́n ẹbí tiẹ̀ ọwọ́ á ní owó òní ìfì ọ́ ọba àtọ̀wọ́ dọ̀la àwọn ẹbí ọ̀ ọba àwa dọ̀la àwọn ẹbí wa ọba àfún olówó dọ̀la àwọn ẹbí fún ọ ọba àfún olówó dọ̀la ọ̀tá lòun ti kí ni lòun mú ọ wọ́n wá sọ fún ọ pé mọ́dọ̀dọ̀ ọ̀hún mọ́dọ̀dọ̀ ọ̀hún o òun náà sì ní wá sí ọ̀dọ̀ rẹ sẹ́wọ̀n pé ó ti kí ó ti ṣáàtà àbí bóun ní dáadáa ti ní ẹlẹ́bẹ̀ mọ́nà ní sí mi o ìsìnlẹ̀ nìkan tó ṣe o àwọn bá ní ìlà sáàtìtàlù kọ̀rí ìbò fún ìlẹ̀bà sọ́mọ́ wá ti gbogbo lẹ̀kùn pátá ìpè ní èmi ò bọ́ ṣe máa wọ́n ní fa ìnùnàmà láyìn yẹn tún dàbà àbàtù àá kò lè tilẹ̀ mú kọ́ sàdúrà kádùúrà rẹ ọmọdọ̀nà ọ̀dọ̀. àdúgbò ní àbúrò mi ọlọ́run fọ́tà bá mi sọ̀rọ̀ ẹ̀rọ gbogbo inú ti ń bi ọlọ́njọ́ wálẹ̀ bá a ṣe lọ́mọ olóríire ọlọ́njọ́ bímọ ọlọ́njọ́ yàn ọlọ́njọ́ dàgùn ṣé ó lè rí lẹ́kùn yẹn tó. ló ti jẹ́ pé kò sí bẹ́ẹ̀ lè yí lójú wa lẹ́yìn ọ̀dẹ́ lọ́nà kan jọ́mọ̀ gbàtí dáadáa sẹ́bi rẹ̀ tọ́lá ti wá kí gbogbo lẹ̀kùn kò lè ti lẹ̀kùn kí ni àdúrà ẹ̀rọ mọ̀ yá mi aya tó mọ̀ yẹn lẹ́kún bí ọlọ́mọ náà ṣàánú wa ọlọ́mọ náà yàtọ̀ àwọn nàmá àmọ́ra aláwọ̀ bí àlú sọ̀dà ọlọ́mọ ni wọ́n sì ń dá tó wọn so wọ́n yóò ṣubú náà sọ̀rọ̀ àrùn wọ́n ń bẹ̀rẹ̀ ilẹ̀ jẹ́ nìyẹn àwọn amúrọ̀bà àwọn yàtìlà àwọn highway jackets gbogbo àwọn tí wọ́n máa mú pé àwọn ni wọ́n adigunjalè gbogbo wọn ni ọlọ́sàn ni wọ́n ọlọ́run ọba náà wá sí àwọn tí wọ́n ń dákun ẹ̀bí sínú àwọn kírímìnà. ọlọ́run wọ́n ń dá wọn kù wọ́n yóò sùn nínú àbúrò àbù wọ́n sì ń ba ewu rẹ̀ jẹ́ àwọn olè kíni wọ́n ṣe èdè ìlànà àwọn àgbàdẹ ẹni dákun ẹ̀bí wá ọlọ́run wọn àgbèrè lè jẹ́ ọlọ́run bá ní wùlá ìka hómù lè kọ́ sí òkú ọlọ́run bá ní òkú ní ọgbà wọn láyé ní àtúrọ̀ tí ọba ti da nínú ẹbí o ti lose sórí níbẹ̀ yẹn ayé rẹ̀ lọ́mọ kò lose gbogbo èèyàn kí ó ní mánì o náà bá ṣe dáadáa nínú ẹbí tó bá da lóko ọ̀rọ̀ àlè èyí lè sọ pé ọmọ ọ dàgbà ọmọ lè má dàgbà èyí lè sọ pé ọmọ yàn ọmọ lè má yàn àmọ́ kò sí bó ṣe wà láyé lórí lẹ́bi ọlọ́run tó ọmọ bẹ́ẹ̀ lose. láyé ń bí tó ọmọ bẹ́ẹ̀ lùs lọ́rùn wọ́n jọ pẹ̀lú ọjà ó ti jẹ́ pé tọ́mọdé gba sálárì báyìí ló ti máa ronú wípé fifty thousand five thousand twenty four ten thousand fún wà náà family lóṣooṣù bẹ́ẹ̀ èdè òfin ya rẹ̀ èdè òfin ọ̀gbù rẹ̀ èdè òfin àbúrò rẹ̀ nípa rẹ̀ bá ti mà. ẹ̀wà rí ẹbí tó bá wá jẹ́ mùsùlùmí ẹbí tó bá jẹ́ mùsùlùmí àwọn àti dáadáa sí ẹbí tó bá jẹ́ kìrìsìtẹ́nì bọ́ àwọn ti lọ́la sí. Bàbá ti fẹ́ sara sẹ́bí, mọ́ wá di ẹ̀sìn ẹ̀sìn. Ẹ̀sìn ọ̀kọ́, ìtọ́kọ̀ ni pé wọ́n jọ fi papọ̀. Ìbá àjẹ́ aláwo, ìbá àjẹ́ ondẹ́lẹ̀bí, ìbá àjẹ́ lúbí, ìbá àjẹ́ mọ̀mùtẹ́sì, ìbá àjẹ́ kíni, ìbá àjẹ́ bàbá bá tọ̀, ìbá àjẹ́ eléríwó ya, ìbá àjẹ́ ọ̀gá àwọn eléyọ̀ ọmọ ṣe dáadáa sí kébèrè tó jẹ́ bí ẹ̀sìn tí ẹbí ń ṣe ẹ̀sìn tí ń ṣe yẹn ló ní sẹ́kí ni ló ní bá ṣe ní wọ́n pẹ̀lú àgbọ̀yé ni ẹ̀ wá sẹ́yọ̀ ọ̀nà à ọmọ pé mo fẹ́ mo fẹ́ ṣe é fún bàbá mi lẹ́yìn àmà bàbá ti fi yìí rẹ̀ èyí ti bàbá ti fi ẹ̀ ìbáṣepọ̀ ayé ṣe àmọ́ náà wọ́n bá ní ká mọ̀ ṣe kí amadede wa yin daa daa ka ebi tɔ ga julo bi wa Ọlọ́run náà mi ni ti mu Ọlọ́run fi kɔ wa se bɔ maa le sala ka bi ilmu tó o ti ne ma ba rẹ wala tó ti aw ma Ọlọ́run ma tẹ̀lé wọn àwọn tɔ ga julo yẹ bi ni yẹ ma tẹ̀lé bàbá àti ìyá yẹn tó ní kɔ wa ti bẹ̀rẹ̀ tó ní kɔ wa gbà kan tó o ma fún jẹ tó a fọ àwọn ológun Ọlọ́run ma tẹ̀lé wọn wọn ni wa sọ ibo hàn ma ìdúnìyà ìdúnìyà ìdúnìyà wàhálùfà Ọlọ́run àmàlí ayé tó fa yín pọ̀ ṣe dáadáa ta yé sí wọn anabi ìbò wọn mọdọ kàtọ ó mú lásọ kan ọjọ lára lò anabi ní kọwọ wọn bàtà múlò kàtọ mi ọwọ àwọn aṣọ yìí ọwọ abẹrẹ náà sẹsẹ àbúrò bàbá àti ọwọ amaka àwọn wà mọdé náà gbàdé anabi wa ni aṣọ tí mo gun ọkọ ọwọ ọmọ ni ó ní aṣọ náà mo ti gun àbúrò bàbá mi mo ti bẹrẹ náà sẹsẹ máa tàgbà sẹnìkan lọ sí maka mo ní kọ́ máa fábùrò bàbá mi àbúrò bàbá rẹ̀ yóò tẹ̀lé wọn wá sí mọ̀dínà o tí lọ́dún tó tẹ̀lé wọn torí pé kẹ́mi èyí ni. tọ́wọ́ ti gbọ̀dọ̀ pọ̀ ọ̀fẹ́ ẹbí òtítọ́ èyí ni báyìí ni sí dáadáa àtùbà ó ní ìyá àwọn ń bọ̀ wá wò wú o ó lóun bọ̀ wá kí wò á máa sí lò ha kéèkì ìgbà alálejò ànábi ní sùn ní kọ́lé pé ìyá àyẹ̀yẹ ẹlẹ́fun ní kọ́kọ́ gbogbo lẹ́kẹ́ gbogbo àwọn lọ́rùn bí má pẹ̀lú àgbo gbogbo rẹ̀ pẹ̀lú àgbo nílò àgbo gbogbo rẹ̀ odó kọ̀mọ̀ jọ dé àmọ́ gbàgádà rà ó dé ọgbẹ́ni ẹwẹlẹ mọ̀mọ́ ẹwẹlẹ mọ̀mọ́ ẹgbẹ̀lẹ́ ẹmọ gbogbo tá a ní ẹmọ ìdúgbò lórí kọ́mọ̀ dá lẹ́gbẹ̀ẹ́ ó gbọ́dọ̀ sí kó gbọ́dọ̀ sí ìrẹsẹ̀

pé òun ni wọ́n gbélé ìyá rẹ̀ kí mo gbé yàtọ̀ mọ́ òun ni wọ́n gbélé ìyá rẹ̀ mo ni wá ṣe kí ni ìwà bẹ̀ wò ní wọ́n pè ní sìláàmù yẹn kìí ṣe káàkiri àwọn akéwòn ní kíkà máa gbàwé nìkan kó wá jọ rẹ̀ bí láwọn fi òkú àmì ẹbí ẹbí wá gbé gèlè òkú wípé àwọn mẹ́sàn òkú àbí ẹ̀sìn sì ní ká wọ́n ṣe òkú ẹwà fọ́nfọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbá ah, mọ́mì àbí mọ́mì ni àwọn ẹ̀ṣẹ̀ kí ni àwọn ẹ̀ṣẹ̀ ó sì ní fún wọn lówó tí wọ́n ṣe é ṣẹlẹ̀ ní tí ń fẹ́ tí ń fẹ́ àtẹni tí ń pọ́ńsọ̀ wọn wọ́n jọ ń sọ̀rọ̀ ẹlòmíì ò ti ṣàwárà rẹ̀ mọ́ àbọ̀ náà ọ̀dà owó yóò wá sọ fún wọn pé èmi ti dá lóṣù mẹ́rin ò ti ṣe é mọ́ o àmọ́ ẹ gba owó tó rí ẹni tí ti ṣe nǹkan àtẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ wọn bákan náà. yóò dá láàbọ̀ àtàlẹ́ màkàlùkì bí màá sọ̀rọ̀ sáré. táwọn tó ń bá bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀dá kan kọ́ wá fi ṣe ọba àdẹ́dá. àwọn ẹbí wá dé wọ́n ní àbá àbójú rẹ̀ ọ̀yìn wákàlọ́ wákàlọ́ wákàlọ́ o ẹ̀sìn tọ́lọ́gbà yẹn ó kú o ọwọ́ àti ọkùnrin wọn pé à mo ti lo oògùn mo ti ṣàdúrà lẹ́yìn méjèèjì tọ́lọ̀ bá ní sàárè lọ́kàn pọ̀ láàyè ọ̀tẹ́ mi lọ́rùn kí n lè pàdé àlá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ba ti sọ́dọ̀ fún wọn wọ́n pẹ̀ ìlànà wọ́n ní ha àbá Ibrahim ó ti bẹ̀ òun náà ti tẹ̀lé àwọn olóṣòwò tó ti pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ ó ní sàárè sẹ́wọ̀n lọ́rùn pẹ̀lú àti kọ̀ wá ń tẹ lọ́rùn lọ́rùn arákùnrin kan làwọn ẹbí gbé lọ ilé ológun àbá yìnyín owó ti wà ní kọ́mọ̀ kọ́mọ́ sí ṣe kí ni sí lọ́mọ́ ìgbà tó yẹjú báyọ̀ kan rí àdó àti gbogbo àwọn jágajàga tẹ́ máa ń kó rọra yẹn lórí ibo lẹgbẹ́ mi wáyé àwọn ẹbí sọ fún àwọn ológun pé ẹ má dá lóhùn ẹ má ṣètò lọ́sí ẹ má ṣètò lọ́ ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ẹsẹ̀ kẹ́sì ayé ayé o ayé o ìwúlá yóò wá wà ní mo ní gbé wọ́n wọ̀ lùkọ́ ìrúkọ́ kọ́ ìbàdí olóòtú gbogbo tí mo dá níwọ̀n mo dá wọn dá lè mi ká gbogbo wọn. ayé lọ́dà ìwọ ọlọ́run ká gbogbo tó lẹ́yìn. àbáwá ni ẹgbẹ́ mi kó mi o ẹgbẹ́ mi kó mi o nígbà tá a lówó pọ̀ bàbá yẹn ní kẹ́gbẹ́ jáde ọmọ àti wọlé wọ́n ti gbèdélé ọtẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọmọ sí nàró olóhùn mẹ́wẹ̀ ó sì wọlé ìwẹ̀ fún rẹ̀ ó sì wẹ̀ ó sì padà sí bẹ́ẹ̀ ó sì jáde láyé àsopọ̀ wákàtí kan tí ó jáde láyé tó wá gẹ́ pé ilé bàbá olóhùn ló kú sí nítorí pé tó o bá ti màgbé tó wà ní ìgbàgbọ́ rẹ̀ ti sọmọ́rọ̀ ẹ̀ lọ́dọ̀ wà ń bẹ̀ nígbàgbọ́ rẹ̀ bá sọmọ́rọ̀ ọjà ìgbò bẹ̀ wọ́n wá lóde kú síbẹ̀ ẹgbẹ́ ìbí náà ń ṣẹlẹ̀ síbẹ̀ tí ó ní ẹ tó bá padà yá àwọn padà tọrọ àpòlísì ikú ọ̀wá kà á máa ojú ọ̀nà gbogbo iṣẹ́ tó ti ṣe lónìí gbọ̀dúrà gbogbo iṣẹ́ tó ti ṣe pátá ẹ wà sí kíni. ẹ bàbá yìí ẹ bàbá sí wájú ìgbẹ̀yìn ní padà tó tí mo gbé jọba gbogbo wàhálà tá à ń gbé yìí jọba àtàwọn àtàwọn tí wọ́n sára wà ní àkìbájú lè mọ́ tẹ̀sí gbogbo wa láàjọ máa bẹ lọ́wọ́ rẹ̀ àsìkò tán àlìsí ti wà sí lọ́yẹ̀ kó máa bá wá lẹ́kún àlìsí láwọn ní ìmẹ̀lẹ̀ abẹ́lẹ̀ yá abẹ́lẹ̀ amẹ́lẹ̀ alìjẹ́ndà yóò bẹ̀rẹ̀ dáadáa yóò sì parí dáadáa láì da yóò parí jagunjagun ẹlẹ́mẹ́sì wá dáadáa dáadáa dáadáa náà bàbá kàgé yóò sì kú tó kú yóò sì yí padà yóò sì parí dáadáa àmọ́ tí sì ń sára kó mi wọ̀ ọlọ́wọ́ sànù rẹ̀ yóò fọ́ láti wọ̀ dáadáa nípa yóò rọ̀ mi òun náà ni pé ẹbí sábà jẹ́ kébèrè àníbà ṣe rìfáìfà àníbà lọ sí church tí máa ń ṣèyàwó àjò ńlé a máa bá a dáná ó jẹ́ sábà jìjì wọn àbá wa ní ilé pẹ̀lú ọ̀gbọ́dọ̀ kú sí ṣọ́ọ̀ṣì o ọ̀gbọ́dọ̀ kú sí o sínú ṣọ́ọ̀ṣì o ibi òkú sí ọ̀dà tó yẹ bọ́ ni wọ́n ti mẹ́ ẹni kú sí ṣọ́ọ̀ṣì àti ẹni tó kú sí di orò mọ̀ yá kan náà ló ti ní tẹ́lẹ̀ wọ̀bẹ̀. àwọn yẹn ti kú síbẹ̀ sẹ́kọ̀ láwọn lọ́dún ètò ìjọ ní oṣù wálé. ẹ̀wọ̀n ti fi sínú ẹbí ẹ̀yẹ wọn ní ọyá àmọ́ bá sọ àríwá ọyá sàdúrà gbogbo àdúrà tó máa ń fi ọgbọ́dọ̀ sàmí ọgbọ́dọ̀ sí kíni torí pé bísímì láì ni wọ́n máa ń wí kí ló ń wí lórúkọ Jésù wọ́n ní lórúkọ àlá sẹ́jọ́ láyé ayé compromise tó bá ti dọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ ìṣòro àwọn nǹkan tí wọ́n fà sí ẹni tí máa ń já kẹsàrí kà láàrin àsìkò díẹ̀ sáré alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo ẹni tí wọ́n ti gbéraga nínú ẹbí lọ́pọ̀lá jákò níbo torí ọlọ́run ọba ò ní káwọn èèyàn fẹ́ràn ẹni tí ẹ bá ti gbéraga gbogbo tọ́lọ̀ bá ti fọ́n pátá máa tẹ̀lé ba kọ́lọ̀ tí wọ́n bá ní ìwọ lọ́wọ́ wájú máa tà wọ́n bọ̀dá ìṣíwájú ó ti máa tì wọ́n síwájú bọ̀dá bọ̀dá ò lówó sọ ọmọ wa ti síwájú inú ọmọ wa dùn àmọ́ kọjá pé wọ́n ti ẹsẹ̀ jáde wọlé kọ́kọ́ bẹ̀rẹ̀ ọkùnrin bí ọjà tọ́ba ní ìgbéraga tó dáwọn ìwé bọ́ ní ìgbéraga lò wọ́n ló ti máa lẹ́yìn náà alhassan ká máa bínú re ẹbí tọ́ba ti mọ̀ kó ń bínú re wọn ọkùnrin ni pé kí nínú nínú nígbà tó yẹ pẹ̀lú ẹbí ni kí ànàníyà kéèyàn ọmọ sáré nìkan sí àtọ́mẹ̀. ọlọ́run tẹ ọ wà láwọn ọmọ rẹ nìkan àwọn ọmọ ẹbí ó ti ọ̀pọ̀ àwọn tì wọ́n jà tán ọ fún òní fẹ́ràn rẹ̀. abala burú ti sọ ó ti inú wọn máa dùn. ǹjẹ́ pé ọlọ́run sọ fún wa kí ìsàlùkù bá ń fà ẹ fáwọn ẹbí náà lẹ́tọ̀ọ́ wọn nípa yín bá ti ṣe kíni bọ́ sí ma bọ́ọ̀ bá lè kọ́lé fún ọ̀dà rẹ̀ kò ti gbálé fún ó ti ṣe kánà ọ̀dà tó bá ti di ọlọ́dún ẹ máa kà sí wọn ìmọ̀ akọ́lé fún yín àmọ́ kò sí gbàdá yìí àmọ́ sílẹ̀ fífi tá àná lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ọdún ìmọ̀ sá kí lọ́rùn olùkọ́ yìí láti àwọn ọmọ àbúrò rẹ wọn ò lọ́wọ́ sílẹ̀ táwọn ọmọ àbúrò fi gba wáyé èmi ti ní ó ti ní rìsọ́ọ̀tì lọ́wọ́ kò sí thirty thousand ló ń wáyé gúdà ẹ̀dá kù bá a ṣe ń ka bá a ṣe ń ṣàkólé kàlérí àwọn ọmọ tiwa ká máa ṣàkólé kàlérí àwọn ọmọ bí lẹ́yìn náà tún nǹkan nìkan máa èrò ogún wọláyé ẹbí mi kọ́ bá pè yín lẹ́mẹ̀ẹ́ta lẹ́ẹ̀ta ju ẹ̀sìn dáa ipe oṣù wa ń pè kí ni kí ni ń gbé tí ń kí ló ń bí kí lọ́kọ̀. okùn yẹn lẹ́ẹ̀mẹ́ta bóyá wà tó ọmọ àbí bóyá oṣù ní ọmọ bóyá sáyẹ́ǹsì ní ọmọ bóyá bẹ̀rẹ̀ ṣàjẹ́ sí sọ́nù wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ sí ìfẹ́lẹ́kù wàhálà gbígbé jẹ́ kò ní gbé ìrọ̀ oṣù náà gbọdọ̀ bínú oṣù náà gbọdọ̀ bínú káwá pé ọwọ́ gbé náà ni oṣù gbé bọ́ọ̀lù mi àti ojú ń ti oye ìdá ìbéèrè yóò ti sílẹ̀ ní òkú gbé ó lè jẹ́ pé ní ìṣẹ̀lẹ̀ ní ẹ̀jẹ̀ bá níbi ìbẹ̀rẹ̀ sùúrù gọ́ọ̀nù ọ̀dà kákà máa psychologically àbí kákà máa rí ìyà nínú ẹbí ilé bí wọ́n láti òkú náà yẹn inú wọn lò sí kàtúmọ̀ra ó sì dé nínú ẹ̀ wọ́n náà ló ń tẹ̀sáìdì nínú ẹ̀mí àti èrò ẹ̀kú ẹ̀kú máa ń dégé ní ẹ̀mọ̀ ń tó ẹ̀bí àbáwọn fẹ́ máa lọ lè wo iṣẹ́ tí wọ́n sọ fún pé sẹ́ẹ̀rí ẹ̀yìn mẹ́fẹ̀ẹ̀fà tí ẹ tẹ̀lé bọ̀dá yín àbíkẹ́ lè múra àbíkẹ́ lè múra sọ̀rọ̀ bọ́ kọ́lẹ́kì náà kọ́lẹ́kẹ̀dá kọ́lẹ́kẹ̀dá mọ́tọ́lẹ́kẹ̀rin nínú yẹn ìràwọ̀ yín nílé kí ni nílò ẹni bá bẹ̀rẹ̀ rìn fún yìí ọmọ gbọ́ gbọ́gbọ́ ẹ̀rọ mi kádàrá wà ní ọwọ́ ní lọ́wọ́ ìbàbù lọ́wọ́ ìbàbù wà lókè sọ́mọ́ kejì màláìkà jìbìlì lò lè débẹ̀ ká tó wá gbé ẹ bọ̀dá rẹ lọ́wọ́ agun sọ́mọ̀ lọ ọwọ́ ló lè yí kádàrá àbúrò àti ológun rẹ̀ lọ́jọ́ lọ wọ́n yà wọ́n lè dé sọ́mọ̀ alákọ̀ọ́kọ́ àwọn ọ̀rọ̀ yìí burúkú lè Yorùbá ó ti tú ẹbí ó ti tú ẹbí jàmá ẹ máa wọ àwọn kìnìún bá sọ ọ̀daràn yẹn o kò sígbà bẹ́ẹ̀ ni máa gbọ́ ìgbọ́kùbọ̀ nítorí ẹgbẹ́ tí wọ́n ní ìwọ tí àwọn ẹbí rẹ tí wọ́n ti di ògbó ẹ mọ́ kí kábàyè mo túlẹ̀ yóò wá òun wà padà sínú ẹbí pé pásítọ̀ sọ pásítọ̀ sì rí ó sì mọ̀ sí segede ló sọ. èyàn púpà kan bẹ tí ń dá ọlá àbúnú ẹbí èyàn dúdú kan bẹ tó ti dé ògbó rẹ má nu kíní kankan tọ́ba wá dénú ẹbí ẹni bá wá pupa nú ẹbí lọ́dà ẹ wá wọ́n pé àǹtí wọ́n ti wọ́n ti sọ̀rọ̀ ayé wọn wọ́n ti sọ̀rọ̀ ayé wọn ẹ̀ẹ́dì wá gbà ẹ̀ẹ́dì kí ni ẹ̀ẹ́gbà ẹ̀ẹ́dì wá gbà ẹ̀ẹ́dì sọ fún yín pé ó yẹ kíní kan ni wọ́n ti kéré tó kò sí gbé mi fún adìẹ àti oṣù innocent ọmọ kankan ṣe lọ olóòwò àwọn òfin àtò ẹdí ẹdí wádìí wá káàkiri ẹdí ń mú kọ wá ká lónà bá ti lónà bá jáde wọ́n bá máa tàbí àtàtẹ́sí mẹ́rin ẹbí mi sọ̀rọ̀ ẹ̀rọ ìsìlá. lẹ́yìn náà ká máa yan bì sẹ́rí kò sí ọgbọ́n tó fẹ́ dá bẹ́ẹ̀ ní níjà nínú ẹbí. àmọ́ ìjà ètò dáa ní pé kẹ́sì ti parí ẹ̀ tó rà níbi ní ẹni tó dáa lù láàrin ní lẹ́ni tó sálámọ̀ tó máa yá rẹ̀ lẹ́yìn lókè ló lẹ́yìn lókè ta bọ̀dá nínú ìsìlámù ni ẹ̀ láti wá gbé ẹbí ẹ̀ lẹ́yìn náà àwọn olùfẹ́ ìsìn wọ́n ní ama se ṣe dáadáa nínú ẹbí àákàtì ìbáadà táà ní retí ẹ̀san yẹn lọ́dọ̀ ẹbí torí tọ́ba ti gbà pé ọ̀rọ̀ retí ẹ̀san lọ́dọ̀ ẹbí iṣẹ́ yìí ò ṣe nira fún ọ láti ṣe kéde láti sọ. ó yẹ kó nínú tó ń ṣe yìí omi wá bí ní orí orí ọlọ́run ṣe é rí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ̀yin bá ṣe dáadáa ṣẹ́jú.

oye ọmọ yára wọn tó ń gbé òsáàlù ìbádá kẹfà náà ta síbẹ̀ ọmọ jà aralẹ aralẹ náà ìbá sí náà ní ẹbí onítorí pé wọn ti dá bísíǹsì ẹ̀mẹ́ta ọ̀sán lọ́lẹ̀ tọ́ba ti kúrò báyìí ẹbí oṣù gbà lọ yọ kàn wá àwọn àrọ́mọ́rọ́mọ́ kan yóò lè bá àwọn àgbàlagbà sáré pé tọ́wọ́ ni ẹ̀rẹ́ sá sílẹ̀ fún wọn ọlọ́run sá ti kẹ́ ju wọ́n ní pé àwọn àgbàlagbà tó tó tó náà ti ń lìwù náà ni wọ́n gbàgbé wọ́n gbàgbé yìí ọdún pàkẹ́ta wọ́n wà ní ṣe tẹ́lá àkọlọ̀dẹ́ sí àwọn àgbà ní ẹbí wọ́n wà ní sọ fún pé kò náà tara mọ́sẹ̀ ẹmọ́ tó tọ́ ìwọ́n náà ju bẹ́ẹ̀ lọ ìwọ́n náà ṣe kí ni ìtọ́lọ̀ ṣe mọ́ ju bẹ́ẹ̀ lọ òjì máa ti kóso tó àti kóso máa ẹ̀bí ilẹ̀ fún ilẹ̀ fún kí n fi kọ́mpìnì ilẹ̀ fún kí láwọn Bẹ́ẹ̀ pé ní Islam ọ̀sán máa ń ṣe kájí dára lẹ́nu wọn ní kápára wá torí kíni lórí ẹni. Tí mo fẹ́ mú jáde náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá yìí àtẹni tó tẹ́lẹ̀ àtẹni tó ṣe bí tó bá ti dáadáa fẹ́yìn mẹ́wàá oyé èèyàn kan ní màmá èèyàn mẹ́ta yòókù ọ̀pọ̀ tuntun tó tọ̀ láàrin bọ́dọ̀ bá wá níbẹ̀ ìwọ wá ní ṣe dáadáa yẹn lórí wọ́n mọ̀ wá sí torí àlá ó sì ní máa fura sí wọn wọ́n bá ti ṣe bá òṣèṣe nìyẹn. tó orí gbogbo tó ọba wa ń gbọ́ má jẹ́ ọba ọdún jẹ́ tó òfin ní ti dáadáa má ìgbọ́kúgbọ́ yẹn tó ń gbọ́ yẹn ọlọ́run fẹ́ ti dán wò nínú àmì wọ̀n láì kó ní ìdòwọ́lẹ̀ yìí gbogbo owó tó o ní láyé ó lè má ti bá ta ọ̀sán nàlọ́ ní gbogbo ayé rẹ tó wà. ẹbí sọ wá wá dọ̀rẹ́ ó lóun ní bùkátà pé wọ́n léwu kánò ló léwu pé sẹ́ńtà àgbà lọ́wọ́ owó lé òun sì wá àwọn orí ọwọ́ àti ìyá five thousand sí kún five thousand tó wà ní ọ̀dọ̀ rẹ̀ ó ní gbèsè ló fún ọ̀nà ìjẹta gbèsè five thousand ló jẹ ó ti sọ ọwọ́ àgbo ten thousand lé lọ́wọ́ ọwọ́ ọwọ́ àgbo owó tán lọ́wọ́ tó padà pé ẹ̀ sì ní two thousand sí kí ni débẹ̀. Wàhálà ti ṣe wọn ni ọ̀la ìgbogbo tó wà lọ́wọ́ náà yẹn ọkọ̀ síbò kọjá níta kọ́ máa sọ̀rọ̀ ẹ̀láyà lórí burúkú owó gbọ́ ọgbà rẹ̀ owó létọ́kọ́ tí wọ́n máa ń yọ owó lára ògiri ẹlòmíì ti kọ́lé nígbà tó wà ní iṣẹ́ nígbà tó wọ́n gbẹ ní owó ẹ̀ ìmọ̀lẹ́jì ni ìbọ̀dẹ́ ẹ̀ mà àwọn táwọn máa lè tọrọ nǹkan lórí ẹbí kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run tí wọ́n bá ti fún wa kèé sọ òkú rẹ̀ ọlọ́run tí wọ́n bá tó torí ọlọ́run tàbí ó fi òkú ẹ̀ kalẹ̀ fún ẹ̀ ó wá torí olóhùn tó wá fún ọ kò tó wá fún olóhùn tó rẹ̀ láì da lẹ́yìn ìgbà tó di ogún rẹ̀ òun náà ti tú ẹbí torí tó bá gbọ́ tó bá gbọ́ ó gbé gbọ́dọ̀ tó ń sọ nìyẹn ó ti tú ẹbí nítorí wọn bá fún akájọ tó wá òun náà gbìyànjú sàdúrà kó ti sẹ́ wọ́n wá bẹ lọ́nà nínú àná rẹ̀ àtẹ́gbọ́dà nínú ọba tó mọ orí ọlọ́jọ́ sàǹfààní bèbè tó mọ orí ọlọ́jọ́ sàǹfààní bá wà tàgbọ́ ọlọ́mọ yìí ogun ẹbí ọlọ́mọ jọ jẹ́ àmọ́ ọlọ́wọ́ wọ́n sọ wá lórí ikú láyé wọ́n sọ wá lórí ikú jáde sí àmọ́.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 èyí tẹ́tí bá wa sọ tó ń ṣàǹfààní fún wa lọ́wọ́ tó ṣàǹfààní fún wa wá ṣàǹfààní fún wa wá ṣàǹfààní fún yàwó àwọn ọmọ yìí náà wọ́n aṣọ wọn ní ilé ìyẹn fún wọn lọ́wọ́ aṣọ náà tó máa gbẹ́ sí wọn torí ṣe wọ́n dẹ́ka ẹ̀sìn ọlọ́run aṣọ wọn lára kó wa a ṣe àmì fún wọn. látara bẹ́ẹ̀ ìbéèrè kọlẹ̀ ọ̀rọ̀ àwọn àdéjì àdáwọn àwọn ìdí abálẹ̀ dáhùn bẹ́ẹ̀. ìdí aláwọ̀ kan sí ọmọ yàrá bẹ́ẹ̀ ni pé ó ní wọn ní ká so pẹ̀lú pọ̀ àwa ní ẹni tó jẹ́ bí ìyàbí ẹ̀sìn ọ̀sìn náà ní fámìlì tóun jẹ́ kristẹni báwọn jẹ́ mùsùlùmí wọn tẹ́ ìjọba tí wọ́n ń ṣe ọdún léyà àwọn ń ṣe ọdún àwẹ̀ òun máa wá kí wọn òun náà wá retí dáadáa yẹn lọ́dọ̀ àwọn ọ̀nà pé tóun náà bá ṣe tiẹ̀ náà ní díńdàbà àbí níwìyẹ òun náà máa yìnbá ìsìn gbé ẹwà ọwọ́ ní ṣọdọ̀ àti alẹ́ máa ń lọ. a ti sọ̀rọ̀ kọjá nípa pé gbogbo tẹ̀sán ọba ti ní kọjá kọjá ni wọ́n mọ̀ pé Christmas ṣe ẹ̀sùn wa ò paramọ̀ torí pé ànígbàgbọ́ pé Ọlọ́run wá lọ́mọ lọ́mọ yẹ̀ àmọ́ tí n bá ń kó ọmọdé ń ṣèyàwó ìwọ lọ́kọ̀ débẹ̀ kó lè bá a gbọ́ yé ó ti yé èyí tó bá ti da ìwọ lọ́kọ̀ kó débẹ̀ lọ́mọ kó ṣà lọ́mọ arúgbó lọ́mọ kó kí ló fi ájá tó ń ṣe àní àbúrò mi nì ó ti yé èyí tó bá ti da àní àní tó mọ̀ sọ́kọ́ rẹ̀ ọ́ lọ́rẹ̀ mi ẹ̀rùn ọmọ bẹ́ẹ̀ tíráàbù lọ́kọ̀ kán mà pé èsì kí ni èsì èyí tó ṣe bá wà bọ̀ láyè ọ wọ́n ní tí ọmọ ìyá wa bá ṣẹ̀ wá ṣé a lè pe àwọn ìyá tó kù láti kó wọn sọ kí wọ́n ká wá sọ̀rọ̀ bíi ká fúnlẹ̀ mọ́ ká má bàa sọ̀rọ̀ mọ́ wọ́n ní ṣe lè ṣe ìtọ́jú tàbí ṣe bákan náà lábẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n ní ṣe àlìjẹ sàrà òkú ọjọ́ mẹ́jọ ọdún kan. ọ̀sán ọ̀sán kò sí bí ń jẹ́ sàrà ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́jọ kò sínú tẹ́lá kankan ọ̀sán àbá tó lè tọ́ka jọwọ́ àbàbà tí wọ́n máa parọ́ lọ́dọ̀ àwọn bíríkìlẹ̀ àwọn ọba ọba tó mẹ́lì àwọn akẹ́jà kó tẹ́lá sí ta kájọ wá wò ọ̀sán àbá tó mẹ́lì dágbà ńlá yìí ipe ogun tó mẹ́ta wá àbíjọ́ mẹ́jọ àbíjọ́ mẹ́jọ kò sínú sàn àwọn náà bẹ́ẹ̀ wọ́n kà wọ́n sọ pé àwọn tó wájẹ ìbádàá kan níbi bẹ́ẹ̀ ayé sòdò èyí bẹ́ẹ̀ ní pákó bẹ́ẹ̀ ní sàárè ní bẹ́ẹ̀ nínú òkùnkùn ní bẹ́ẹ̀ lábẹ́ yẹ ẹ̀ mọ sí bàbá ẹ̀mí ló ẹ̀ lónìí abẹ́ ń jẹun ọ̀ ń jẹun ọ̀ ń jẹun ẹ̀ ẹ̀ ẹ̀ ayé sòdò làákà ìjàgbọ̀ mu kátó wá tó ń mu sí ẹgbẹ́ yìí ni wọ́n borí ẹ̀ ọlọ́ọ̀la ìbéèrè ẹlẹ́gẹ̀ oníbẹ̀ ọmọ ìyá wa tájọ ń jà sáà nípa wọn tí àwọn aládùúgbò náà ń bá wa. gbogbo wọn bá a bá sọ̀rọ̀ ká tún fúnlẹ̀ mọ́ wọn ní ìdílé rí i. ká fúnlẹ̀ mọ́ ọmọ ìyá wa rí. bí o kiri ẹ. káàyè ọmọ ìyá wa tí àjọ jà lájọ jẹ́ bí táwa pe àwọn aládùúgbò náà pé ẹjẹ́ àjọ máa bá jà sí. ẹjọ́ máa bá wí. ẹ̀yin kọ́kọ́ yanjú ẹ̀nu lé náà. bẹ́ẹ̀ wọ́n á rí yanjú pẹ̀lú ṣe kí ni kẹ́ máa jà kó burú tí ọ̀rọ̀ máa ṣe ṣe yanjú orí kí o kó ẹbí kọ́ máa fi kó máa jà kéde pé àwọn ìfàjì àwọn yẹn láti wá sí ẹbí wọn ẹni bá ń ni wọn náà gbogbo àwọn tí ẹbí ìbáàdà ìbáàdà mi ìdílé lóru lóbi dìde ìgbà àdìrí ọ̀pẹ́ bóyá o ẹni náà nínú sẹ́lẹ̀ ìlú rẹ̀ ní o ẹ̀hẹ́n tọ́jú ọ̀rọ̀ tọ́jú ọ̀rẹ́ bí family meeting tó bá ti ń lọ gbàgbé sígbà tó ń kírun tó ń gbà rẹ̀ kódà family meeting tó ń lọ ọlọ́lá ju kọ́ ọmọkà kọ́ra lọ ọlọ́lá ju kọ́ ọmọ sí ìdùwà lọ family meeting tani kọ́ wá yẹn ọlọ́lá ju kọ́ ọmọ sí nàbìlà lọ torí pé òkú ẹbí sísú ọ̀rá yẹn nù gbogbo àwọn tí wọ́n kàálẹ̀ yìí nàbìlà nítorí pé ọlọ́run bá fi agbára síbẹ̀ púpọ̀ torí pé ọlọ́run bá da yín mara yín kọ̀ọ̀kẹ́kẹ́ túká níbi bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ sànù. wọ́n ń ṣe ìyàwó bàbá ẹni ẹbí ẹni ni aláwọ̀ ẹlẹ́kìtì wọ́n ní ìgbà wo la lè akọmọdéṣì ní bọ́dá ìlọ wa jù. ẹbí ìyàwó bàbá wa ìyàwó bàbá rẹ̀ gbé rẹ̀ ní ìyàwó rẹ̀ ọjọ́ kan náà wọ́n bá tẹ̀ ẹbí rẹ̀ ẹbí rẹ̀ ẹbí rẹ̀ ọlọ́ àlè ẹ ìgbà wo la alẹ́ akọmọdéṣì ọ̀dà ìlọ. fúláyìnlọ fúláyìnlọ àbúrò wa ilé yàrá kan àbí plaza àwọn ti jẹ́ yàrá kan òun náà yẹ kó tó ń fi oyè kó tó wájú kó tì lọ́rùn orí ọ̀dà gbòdì sẹ́mu irun òsì sẹ́mẹ́ sásì. ẹ̀hẹ́ sàlámù aleykum aleykum sàlámù kò sì jáde kọ́dà ìjọ jáde pé ẹ wá pàdé mọ́sáájú. lọ́dún àti lọ́wọ́ níbi ìlú kọ́mọ wo bẹ́ẹ̀ ni mọ̀lẹ́ báyìí kọ́mọ wo gbogbo aṣọ ìyàwó ẹ̀ṣẹ̀ ìyàwó mọ̀lẹ́ tó fi kọ́ ẹ̀fọ́ ní ìdè yìí. pọ̀tọ́lọ́ bá sọ àánú sí ẹrí ti ti sí lọ́dún ilé àlejò wà níṣà lọ́sà àádá ìjọ mẹ́ta òun náà làlejò ó ti nínú Islam àmọ́ tó bá ti kọjá ìjọ mẹ́ta yẹn sàrà àti òbòjú fún yẹn kí ni wọ́n ti kí ni wọ́n ṣe àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé yọ́ wà ní kálúwà pẹ̀lú ìyàwó yẹn torí àbúrò ọkọ yẹn ó ti ọgbọ́dọ̀ wà nínú yàrá kan pẹ̀lú ìyàwó àrọ́m anábì ní afaraisun abuwa alhamu almọ́ọ̀d anábì ní ìyá kan ọ̀dọ̀ fúnra lẹ́nu sá ẹ má wọlé sí àwọn obìnrin mọ́ wọ́n ní àwọn àbúrò wa ń kọ́sẹ́jọ́ kan anábì ní alhamu almọ́ọ̀d àwọn àbúrò yẹn ọkùnrin náà ikú yín ni àwọn nǹkan tí wọ́n bá rí sọ̀rọ̀ ẹ̀kọ́ lára ẹ̀wọ̀n wọn lè gbọ́dọ̀ pa yín nítorí pé ṣètọ́n yóò dùn ara wọn níbi bẹ́ẹ̀ àwọn tàbí jẹ́ àbúrò náà ta jẹ́ bọ́dàsì oyè òní bọ́dà rẹ̀ òṣèlé ọlọ́fẹ́ wo tẹlifíṣàn oníwọ̀ ọ̀fẹ́ jẹun gbogbo àwọn ìdí àyè lókè lókè lẹ́wù yẹn ọyẹ kí ni ọdún kéde kí ni ọdún kàtó ṣe nítorí ṣe náà ọlọ́wà lọ. báwa ni màá fún àwọn olùkọ́ ìkéde yìí wáyé pé ìdí tí a fi ṣe lẹ́ṣọ̀ yìí sáré fún gbé wá náà pé a ní ìgbìmọ̀ lọ́wọ́ ìmọ̀ fún àǹfààní mi tó máa wúlò fún àwọn ọ̀yá wa bí àwọn ogún àwọn tó kọ́ àbá àwọn ọmọ ọ̀yá wa tó wà ní prison tó jẹ́ ilé ìtura àbá àwọn ọmọ ọ̀yá wa mi tó wà ní ọgbà tó wà ní kòlẹ̀ ọ̀sìkì tó ní bùkátà sí wa àdéhùn ìlú wa yìí àwa láti gbé sáré fún ọmọ mùsùlùmí ìkàlẹ̀ sáà lè máa jẹ́ àǹfààní àwọn ẹgbẹ́ tó máa jẹ́ kó yẹn nìkan láti ń gbé àwọn bùkátà wa láàpá lóṣìṣì tó wà lè máa bá wa sọ̀rọ̀ káàkiri tó wà máa jẹ́ àǹfààní àti owó tí a bá níbẹ̀ ká máa fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn òkú lábẹ́rẹ́ ní kọ́ńtẹ̀ẹ̀tì wa kí àwọn nǹkan tí ọlọ́ba fún alágbára àwọn ọmọ yàrá lè ràn wá lọ́wọ́ púpọ̀ ọlọ́ba tí wọ́n lẹ́sàn-án yìí ọlọ́ba ṣàlẹ̀ má ti dìbò wọ́n gbé láì sílẹ̀ tó jẹ́ báyìí àwọn tó ń bá kulẹ̀ wọ́n bá kulẹ̀ àwọn tó fún wa ló wà láàrin wọn náà. adẹ̀ ń pín kínní sọ̀rọ̀ àkọ́ ló lè jẹ́ àǹfààní kó lè jẹ́ lọ síwájú tó máa dolo yẹ tàbí jẹ́ táwọn àfáànà máa bá a máa so fẹ́bí pọ̀ a máa so wá pọ̀ láwùjọ àwọn yẹn náà ti máa jàǹfààní ẹ̀ ládùúgbò kò ní ṣe pé alùpùpù nìkan náà á lè máa jàǹfààní ẹ̀ lágbègbè lẹ̀ kíní yóò wá ṣe ti lásán àwa yàn dára wa ìlà ìwà òṣèlú táwọn bá fa àwọn àlọ́ wọn wà nílò owó àti àwọn dúkìá mi tí àwọn mùsùlùmí bá ní bí ẹjọ́ bá láṣọ ọmọ ẹjọ́ ní bàtà tí wọ́n bá lò mọ́ à ń gbà à ń gbà tí wọ́n bá wọ orí àmì ìwà wà ń bẹ̀ wà àtọ́ lọ́wọ́ síbẹ̀ táwa ní bàtà tó àwọn yá máa ti ń bá gbó ẹjọ́ àyàn ẹjọ́ ṣe ìlà ìwà òṣèlú ẹjọ́ àfi owó ìtàkùkù pọ̀tàkì lọ́wọ́ iṣẹ́ ó lè báyìí náà la máa lò àwọn náà bọ̀ ní twenty eight every last month last month ẹ̀sìn mọ̀ tàbí máa ṣe. wọ́n wá ní bùkátà sí ní púpọ̀ gan-an a ní di ẹ̀gbọ́n síra pé a mọ̀ pé báyìí ń ṣe ẹ̀sìn lọ́wọ́ ta wà yìí a máa ní ìdí owó láti lè máa bìkan sí ọlọ́run abẹ̀sìn ọmọ aláṣẹ àwọn ọmọ yàrá máa ṣèlè ìsìn wọn á lè máa gbà ẹjẹ àwọn ọlọ́wọ́ ẹni tó bá nìkan mi ló fẹ́ fún wa tó ti jù rẹ̀ lọ tó rí wa tó máa rí wa nítorí fọ́gàmù yà á máa jẹ́ ìrànlọ́wọ́ sí ọ̀nà ìbéèrè tó wà ní ìbàdàn ni pé wọ́n béèrè pé ọmọ ẹ̀kọ́ wa tí ó kọ́ṣẹ́ yàtẹ̀ta tó wá fẹ́ tó ń ṣẹ̀kọ́ṣẹ́ péǹtì náà tó wá fẹ́ ṣe tó fẹ́ ṣe freedom ṣé a lè wọ́n lọ́wọ́ pẹ̀lú nínú ẹbí ṣé a lè wọ́n lọ́wọ́ pẹ̀lú owó láti ra irinṣẹ́ fún àbí ṣe freedom. ìdó ń ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dà gbogbo tẹ́sán wa ti fẹ́ èèyàn bí bá ń tí ó ṣiṣẹ́ ẹsẹ̀ ní ọmọ gbàgbé níbẹ̀ ẹni wà lára iṣẹ́ tí wọ́n fi ń ṣe náà òun náà máa gba tọ́ka sọ̀rọ̀ yìí jẹ́nẹ́rẹ́lì torí péǹtì tẹ wíǹsì èèyàn tó péǹtì kì í ṣe àárọ̀ àbí àbọ̀nà àmọ̀ ẹ̀hẹ̀ ẹ̀ obìnrin tó kọ péǹtì sọ ẹnu pé yọ ọmọ wọ gílọ̀bù tí máa ń ṣe kí ni ní máa ń jáde wákàtí kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ kí òní ọmọ ọmọ méjèèjì lọ́wọ́ méjèèjì lọ́wọ́ sọ́ba ti rọrùn bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ kí lára bẹ̀rẹ̀ nítorí pé omi ò ní jẹ́ omi ò ní gbé ilé òṣèlú tó mi ò ti dé bẹ́ẹ̀ ẹ̀hẹ́ kò lálùwàlá lálùwàlá kò mi ò tó bá dẹ̀rọ̀ ń bọ́ láti jẹ́ níbi bẹ́ẹ̀ ẹ wo fọ́tò yẹn náà fọ́tò fọ́tò fọ́tò ìgbà bá ní bùkátà alẹ́lẹ́ ti ní ṣe ọjọ́ mùsùlùmí tọ́tọ́ wá ti di pé fọ́tò abẹ́ máa yà á fẹ́ kọ́lé kó ti dẹ̀ṣẹ̀ ẹni ti bẹ́ẹ̀ ni pé gbogbo ìrìnà lọ́wọ́ bàbá ti jẹ́kọ́ jẹ́ èyí tí òní máa ń gba ẹsẹ̀ nípasẹ̀ ọlọ́wọ́ rẹ̀. Ah, ọmọ yàrá kan bẹ̀rẹ̀ pé ẹ jọ̀wọ́ ẹni tí ó ti lówó rí ọlọ́pàá tí ó máa ṣe náà wọ́n ti kò wá sí ìwúlò rẹ̀ mọ́ ṣé irú ẹ̀yìn lè wá àfa kan àfa oníwùdíà àti wípé níbo ni wọ́n ti rí àfa wọ́n tàtàrà yìí pé kí ẹ̀rí lè lọ wá fún ojú sí àbábá mi. Dúkìá ni wọ́n fẹ́ ọ̀rọ̀ olówó ní. Ọwọ́ lọ sí ti òkú ọmọ lọ sí ìfẹ́ jáde. Àwọn ọlọ́dẹ ti sọ mi. Nítorí pé àwọn àfúnni àìsára àbí Spiritual spiritual problem. Téèyàn kẹta rẹ̀ mọ́tò àti káàdì kan. Wọ́n ti lọ́ọ́ kéèyàn mọ́. Àbẹ́ tí kòkòrò olóró wọ́n fa tí ọmọ ti ń ṣe mọ́. Àbẹ́ tí àárẹ̀ lọ́jọ́ pípẹ́. Àbẹ́ pé òun wá arísìkì. Oye iṣẹ́ àlọ́ tààlà àdúrà arísìkì lọ́gbà kan fún ọ. Àlámà ní àsálùkà ilé máa ń ná fìá. Wàdísíkọ́ sọ́yìn ìbá wàá mọ̀ láwùjọ kọ́ bàrà. Ọmọ tẹnumọ́. Bẹ́ẹ̀ni àṣẹ fúláwà tóbi lé àṣẹ fúláwà tóbi ọmọ ṣe púpọ̀. Ọlọ́run padà sínú fún yàn láwùlọ wọlá kú wọta ilà bìlà kéèyàn jẹ ọ̀pọ̀ ọlọ́wọ́pọ̀ sẹ́dùn istighfar ọlọ́wọ́ fi sínú fún yàn aláwọ̀ máa dàrọ̀ bíi láìlà ilà à ń ta kọlọ́pítà ni wàá ní abdúkà wàá ní aláàdìkà wàá dìkà délẹ̀ sẹ́yìn bá ń fi panu púpọ̀ ọlọ́wọ́ bá aláà yẹn máa ń sínú fún yàn lẹ́yìn náà máa dìde lóru ẹni máa dìde lóru ọlọ́wọ́ bá sùn yẹ lọ́sàn ẹni máa dìde lóru adìsíkè rẹ̀ stop ọlọ́wọ́ máa bu àṣírí ẹ̀ torí yẹn bá ń fẹ́ lọ́lọ́mọ fún yàn lẹ́yìn náà sadaka ẹni wọn bá tọ́wọ́ lọ́wọ́ yẹn náà wọn náà yọ ọ́n bẹ̀ kó fún yà tọ́ba ti fún yà lẹ́yìn ọ̀kan ọlọ́run fún mẹ́wàá padà á ti sì kẹlẹ́ ọ̀sẹ̀ kínní yọ pọ̀ sí ọmọ àfàkùtù mi ṣe fọwọ́ yòókù nífò ọlọ́run tẹ bá ná díẹ̀ èmi ọlọ́run fún yín ní ọ̀pọ̀ lẹ́yìn náà okùn ẹbí inú dáadáa dáadáa tọ́wà níbi okùn ẹbí ó ní pé ọlọ́run yóò gbà yàn láàyè wàyúnsọ aláwọ̀ fi azàrìhí ó sì fẹ́ kẹ́mi ogun fàlìyẹ́sù lè rọ́ọ̀hìmà kọ́mọ so okùn ẹbí ẹ̀ ogun owó nìyẹn bọ́ọ̀ bá lówó tó fẹ́ bí ọ̀làjò lè rìn lọ́dọ̀ o àbúrò ni o bọ́ọ̀lù aláfíà yìí o màmá o ọbẹ̀ jẹ́bẹ̀ta o ẹ̀mọ̀ kan ní wòyí náà ni o o ní ìkàkà tó fún bó ṣe kí lásán ọlọ́run padà sínú láti gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ wa ká lè nánu dúkìá wa obìnrin ló bèrè bèrè. obìnrin ó ní ọlọ́run ní wà á ata wà á tì iná ata. ọlọ́run bá ní ẹ̀yìn obìnrin ẹ máa kírun ẹ sì yọ zaka Oye bí wọ́n fẹ́ kírun sí èyàn sọ fún dáàdì pé dákun fe fẹ́ kírun sẹ́yìn dákin kírun lẹ́yìn náà ti wo owó obìnrin kò ní bọ̀kátà àti kó àmọ́ àwọn nǹkan kan ń bẹ táwọn obìnrin wá ń ṣe ń sìn lókùn díẹ̀ káàtó tọ́jẹ́ pé yín máa padà di pé yóò fi ṣe ọkọ wọn bí kóbìnrin wọn máa kọ́lé obìnrin kan wà ládùúgbò wa níjọ́ parí ilé dábàá yìí wọ́n wá sọ fún wọn àbú rẹ̀ pé òun fẹ́ kẹ́ báwọn débì kan ẹnìkan ó fi ilẹ̀ kan ó fi lọ́hún wọ́n bá débẹ̀ lọ́wọ́ kó kọ́kọ́rọ́ lé lọ́wọ́ pé ilé tí ọlọ́run ṣe kí ni eléyìí ni ọ̀jọ̀mọ́ yóò lágbádé o yóò lágbádé o nítorí ìwọ tó ń sadúrù kan ọ lábẹ́ ọkọ̀ tí ọ̀mà ìtumọ̀ ẹni kó yá èrò rẹ sọ́kọ̀ yẹn ò sí kíni ọ̀dà àbí tó bá pé ọkọ̀ tí ọ̀wọ́ rí òun gan ò ní ojúṣe kan tí ṣe kíni tí ń ṣe ọlọ́run sì wá ó ní bọ́yọ̀ jókòó bàbá yẹn ni àbó lárìsì kíkan lọ́wọ́ olùbìdì nǹkan mọ́lẹ̀ débi òfin nípa torí pé o ti wọ̀ ọ́ ná bí wọ́n bá ti wọ̀ ọ́ bá wọ́ wọ̀ ọ́ ọlọ́mọdé aṣọ kọfẹ́ ah. àmọ́ kan tí ń ṣe dáadáa ọ yóò dà kọ fi hàn kọ sọ fún pé ìkàbá ìlú ń ṣe kíni bá sí pé àbí ènìjẹ́ ni àbí àbí pé ẹ̀hẹ́ dáadáa máa ń lẹ Yorùbá ẹ̀hẹ́ bẹ́ẹ̀ àmọ́ na ṣé gbà wá láyè pé kí a ṣàdúrà fún ẹbí Eh, ìyá ìyá ẹ̀gbọ́n wa tí ó ṣe ṣekúṣẹyẹ láti tí ó ṣe láàmú tó ṣe kan mí tí ó wá kú sórí ẹ̀rì ǹjẹ́ a lè ṣàdúrà fún ẹni náà. ọlọ́run ọba ni má kàn ní nàbí ọlọ́run náà nàbí ò tó bẹ́ẹ̀ o walladhina amanu àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ayé yastaghfiru lil mushrikin kí wọ́n máa tọrọ àforíjì fáwọn tí wọ́n kú sínú ẹbọ walau kanu uli qurba ìbá àjẹ́ àwọn tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí bí bàbá àti ìyá àdébí wọn ò gbọ́dọ̀ tọrọ àforíjì fún bàbá Ali Abu Talib mata kafiran ó kú sí kèfèrí ni anábìrin ya ali wari abak ìwọ ali lọ lè baba bàbá ìmọ̀lẹ̀ sábà kò débẹ̀ igbá kẹrin anábìrin yàbí ẹ wo bí wọn kẹ bàbá yẹn jẹ́ mùsùlùmí ẹ wo bí yóò ṣe kí bí àwọn ṣe pọ̀ níbi jàdánsà yẹn tó ya ali wari abak lọ lè bo bàbá ìmọ̀lẹ̀ ó lè gbẹ́lẹ̀ ó lè bo mọ́lẹ̀ nítorí pé kò sí Islam níbi bẹ́ẹ̀ àníṣàdúrà fún ẹbí tó bá ti kú sínú àmọ́ tí ọba sí ìgbà tó wà lérí yẹn tó ti á ṣáájú rẹ̀ débi tá a bá ní agbára mọ́ kíni kan tó wá ń ṣẹlẹ̀ ń sìn wọ́n wá gbé lọ ṣọ́ọ̀ṣì o àbí wọ́n gbèrò dáwọ́ babaláwo wọ́n ní wọ́n ní afẹ́ pẹran dúdú kan wọ́n ní alọ́lẹ̀ ijú sókun wọ́n ní o títí wọ́n fẹ́ ṣe ti ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú ẹbọ A balance láàrin ọlọ́run àti èèyàn ọlọ́run àlọ́. náà ó dàbí eléyìí ni a máa fi ṣe òpin ìṣọ̀pẹ́ ṣàná tàwa fún ìdánilẹ́kọ̀ọ́ tèmi àmì ọlọ́ba sọ̀rọ̀ wàtá ala kí ó bá tàlẹ́ fún dáadáa ń gbọ́n wa gbogbo tí wọ́n bá sọ ọlọ́ba tó jẹ́ ká gbọ́ ìjùmọ̀ yìí sọ̀lọ̀ ọlọ́ba kí ó jẹ́ kí ẹbí ẹnì kọ̀ọ̀kan wa kó túbọ̀ máa sọ̀kọ̀ dáadáa wọ́n wá sọ alẹ́ tí a máa já ọkọ̀ ẹbí ọlọ́ba tó yọ ìfẹ́ ẹnì kọ̀ọ̀kan next month ìṣàlá tó táyì máa jẹ́ àmàrí àmìlú wa àti àwọn kọ́tàtù wa tó gẹ́gẹ́ bí ẹ tó báyìí pé wọ́n fẹ́ àtìkù wa tí ìkànnà àwọn elétò ṣáàlà àkáǹtì nọ́mbà wa bóyá ká pè fún wa so màá sọ sókè dáadáa ká lè gbọ́ àkáǹtì nọ́mbà náà ni two zero five three seven four ah. nine nine seven eight lẹ́ẹ̀kan sí two zero five three seven four nine nine seven eight lẹ́ẹ̀kan sí two zero five three seven four nine nine seven eight uba ni so kọ́ lọ́ba kó sẹ́wọ́n fẹ́ẹ́ kọ́kọ́ wa kọ́ lọ́ba kí ó gba ilé kọ́kọ́ wa àkáǹtì name orúkọ tó wà ní àkáǹtì yẹn Abdulrahim Lukman Ọlákúnlé ló wà mẹ́ kọ́ lọ́ba kó sẹ́wọ́n fẹ́ẹ́ kọ́kọ́ wa kọ́ lọ́ba kó yọnu sí wa Aleykum salaam wa rahmatullahi wa barakatuh.